وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé òní ni ọjọ́ ọdún àwa mùsùlùmí gẹ́gẹ́ bí àná ti ṣe jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ọjọ́ ọdún wa ọdún léyà ọjọ́ mẹ́rin gbáko ọlọ́run ọba ti lọ́dọọdún fáwọn mùsùlùmí nínú ẹ̀ àtúpẹ́ fọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá olórí ìdára yìí èyí tọ́lọ́ ń ṣe fún wa yìí kò sí pẹ́lú mi àti fáwọn mùsùlùmí torí ẹ̀ láti ń dunnú torí ẹ̀ láti ń yọ̀ àbẹ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa kó ti ṣe jẹ́ ká rí ọdún ọdún yìí ọlọ́run ọba kọ́ mẹ́sẹ̀ ní àríwá wa àlékún orí àlékún òkùnkùn àlékún ìdùnnú ilé ìtọ́lọ́ máa ń ti fáwọn ẹ̀rọ ẹ̀ ọlọ́run bá kókó kárí gbogbo wa ètò ẹ̀kú ọdún ètò kan pàtàkì ni ilé ètò ti pa gbé kalẹ̀ ó lè bàjẹ́ ọ̀nà kan nínú àwọn ọ̀nà èyí tí àwọn mùsùlùmí láwùjọ wa tó fi máa tẹnu sí pọ́dún dé wọ́n sì fi máa yọ ayọ̀ ọdún lọ́nà tí ọ̀tá kó tọ́lọ́ yóò sì takò tẹ̀lẹ́bù Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìmọ̀ tí oníkálukú wa pé ní àwùjọ àwa Yorùbá ọ̀nà tí ó gbọ̀ọ̀rọ̀ wọn máa gbà sọdún ọ̀tàkùn Islam pàtàkì kọ́lọ́nà pàtàkì ká sọdún nígbà tá a bá pẹ́ran ní yàtọ̀ ká padà sílé káwa pélére ká polórí káwọn ọkùnrin àti obìnrin kọ́ wá tòbi dàdàngọ́mí síwájú eléré síwájú olóyìn kọ́ wọn máa dún kọ́ wọn máa tàbí rékè wọ́n máa sọ pé ní tọ́dún bá bá láyé ẹ̀yẹ kọ́ yọ̀ kọ́ sọ àwọn yíyọ̀ nìyẹn àwọn sọ nìyẹn máa ha kẹ́lẹ́ tó ṣùkọ́rọ̀ nàìjíríà kì í ṣe pẹ̀lú títakùtọ̀ náà ìyapa tí a ṣe kì í ṣe pẹ̀lú rẹ̀ iná máa fi dúpẹ́ fún kẹ̀kẹ́ àtọ́lọ́ bá ti fún yẹn. akọ́nàmọ́kọ́mọ́lá ọlọ́run ti kọ́kọ́ ṣe ìgbéra ńlá kan fún wa lórí àgbà àbá àgbà ìdẹ̀ra ńlá gidigidi ni ó sì gbé ìdẹ̀ra yìí dínà sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ òun náà ní ìdẹ̀ra kọ́lọ̀ ní pé ọdún yìí ọba wa láyé tẹ́lẹ̀ yìí mọ̀ pé láàárọ̀ àná láàárọ̀ àná kó tó fi kọ́ alọ́gbẹ́rì lọ́lọ́run ti kádàrà pé gbèsè ayé àwọn kan wá tó àwọn náà múra rí ìnìkúdé ọbẹ̀ nínú àwa mùsùlùmí ẹni tó ti pọ́ tó ń kọ̀la inú wọn ti lọ bó mẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni wọ́n rò kó gbé fọ́lọ̀ kí ló rò kó ṣe fọlọ̀ tọ̀lọ̀ fi tọ̀ sí tòlù. ìdẹ̀ra ńlá lélẹ̀ wọ́n ti sẹ́ ẹsẹ̀ náà rọ̀gbọ́kọ̀ lẹ́ ń ṣẹ̀kẹ́ tó lẹ́ ẹ̀sìn ìdẹ̀lẹ́kọ̀ wọ́lẹ̀ ń kàkọ́ tó ìnà àdáàbì ìlẹ̀ṣẹ̀dì. ẹ̀rọ wọn ní tìrẹ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam nípa àgbà tí olúwa ẹlẹ́dàá tẹ ẹ bá fi lè dúpẹ́ fún mi lórí ìdẹ̀ra tí mo ṣe fún yín lórí àwọn ìdẹ̀ra tí mo ń ṣe fún yín ọlọ́run ni mo búra wípé màá ṣe àlékún rẹ̀ fún yín. àmọ́ tẹ ẹ bá ṣàìmórí tẹ ẹ ṣàìdúpẹ́ ẹ mọ ẹ mà ṣáájú lẹ̀ wípé ìyá ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni mo búra kó lè koko torí ìdílé bẹ́ẹ̀ yí báyìí á máa dúpẹ́ fọlọ́ pẹ̀lú mímọ akọ ní ìjọsìn fún lílékún ní tẹ̀lé tiẹ̀ lílékún ní títẹ̀lé tànàdọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí ọkàn wa ń jẹ́rìí sí pé ọlọ́run ló ṣe lé ìgbé síyàn wa ma bikum min ni'matin famin Allah ahọ́n wa náà gbọ́dọ̀ máa wí jáde ká dúpẹ́ fọlọ́ nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onítọ̀nà bá fún yàn ní gbogbo ilé ayé bí aláàbíyèrè ha láì sẹ́ kankan téèyàn bá wá sọ pé alihamdulilayi alihamdulilayi téèyàn wíyàn yóò lóore ju gbogbo tọ́lọ̀ ṣe fún yàn lọ́dọ̀ ọ̀lọ́ torí ahọ́n wa ẹ̀jẹ̀ àmọ́ àti fọlọ́ bákan náà nínú pàǹdùpẹ́ fọlọ́ òun náà ní pé gbogbo oríkèé wa agbọ́dọ̀ máa fi ṣètò ọlọ́ ẹni tí ń jó tí ń tàbílẹ́kẹ tí ń jó pàdóńgò nítorí kọ́lọ̀ wọn bá mú kọ́dún ọba aláyé aláìlérò lílé yẹn aláìlèétí kàn aláìlọ́pọlọ tó pé tọ́lọ̀ náà ló ní kọ́ ọmọ jókòó tí wọ́n bá wá jókòó lọ kí ló rò pé dọ́tà lọ́dọ̀ lọ akérèmọ́kọ́mọ́ lọ ẹ̀kú ọdún ètò báyìí tó ti pé àwa sọ̀rọ̀ ńbẹ àwa náà wá gbọ́rọ̀ ńbẹ. ẹ̀ríkì ń bọ́ ọdún àkọ́kọ́ a sọ̀rọ̀ nípa ogún pínpín nínú ẹ̀sìn Islam a sì rí níbẹ̀ dájú sáká ike gbogbo mùsùlùmí ọ̀nà ìrànlọ́jẹ́ lórí wa kárí pé àjàsọ́sùn jà sósì kí ọdún adé tó kù bá kú fún wa ìlànà láàánú ọgbọ̀rọ̀ fífún fún wọn àgbọ̀rọ̀ pé gbọ̀nà mi. ẹ̀sùn fi yé wa kíkà bá ti gbà náà pé lànà Islam lábàá fi pín káwọ́ àwọn ẹni tó nímà nípa rẹ̀ gidi àwọn ẹni tó ní fipò bọ̀yọ̀ nítorí pé a ti mọ̀ pé ìmọ̀ yìí ó kéré dọdọ lórí ilẹ̀ àti pé ìmọ̀ yìí yọ padà nù kúrò láàrin àwọn èèyàn gbogbo ọmọ náà ni padà nù ọ́ ṣùgbọ́n ìmọ̀ nípa amáké fógún olùlàkọ́kọ́ nǹkan tí ọ̀kọ̀kọ́ nù. wà á nà wò ọ̀gbọ̀lù ẹ̀lẹ́mẹ̀ yóò fọ́dọ̀ tẹ̀lé ọ̀gbìn hàtà láyà káàdù yóò jẹ́. olùlàkọ́kọ́ mẹ́tọ́ ọkọ̀ sọ débi pé á bẹ̀rẹ̀ lè má rí má lórí ẹ̀kọ́. torí ẹ̀ a ti wá lójú kòkòrò ká wá mà nípa rẹ̀ ó púpọ̀ nítorí wípé ọwọ́ nínú àwọn ẹ̀gbà wa kéèyàn méjì ìyapa lè fẹ́ sílẹ̀ láàrin wa àìgbọ́ra ẹni yé lè ṣẹlẹ̀ láàrin wa wọn má rẹ̀ ní kẹta tó lè lajà láàrin wa nípa ọ̀rọ̀ ọdún àti ẹgbẹ́ ogun torí àbúkátà láti wá mà nípa rẹ̀ láwùjọ sí wa àwọn èèyàn dààmú fúnká wá mà nípa ẹ̀sìn rárá rárá rárá ṣùgbọ́n gbogbo ọlọ́yà hàn dá lójú kòkòrò àti jóúnjẹ. dábàá sọ pé kú kan fún yẹn ó sì fi owó tabú alẹ̀ gbogbo yẹn pátá ẹni òpinra rẹ̀ ló lùmọ̀ nípa ẹ̀. wọ́n á gbé kálàmì wọn jáde wọ́n á gbé kí wọ́n bá wọn wá ewé ìwé àwọn lè bá wọn pín ogún yẹn abẹ́fẹ́ pínkù kúkùn. ẹ̀rọ àwọn kan pàṣẹ bá wọn dábàá lójú kí a wọn wọ́n ti pé pé kókè wá sọ wọ́n lọ o báwa ti máa pè lápòyè o bàbá pè ládàá fún wa ládàá tó bá jẹ́ pé kókè làbá pé oríṣi wa tó bá ti máa báyìí ju wa lọ. ẹ ọdún ọdún tó tẹ̀lé a sọ̀rọ̀ nípa àgbéyàwó àti bó ti ṣe pàtàkì tó lórí kálukú orí dájú obìnrin ti ń bẹ lọ́dọ̀ ń bẹ lọ́dọ̀ òun lọ́nà tó ń bòfin ọlọ́run ọba mu kì í ṣe lọ́nà tọ́ta òfin ọlọ́ kí gbogbo obìnrin náà rí kọkùnrin tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́nà táwọn òfin máa fa fún ọ náà ọba ya nítorí pé ebi ń bẹ lẹ́yìn ọ̀fà oṣù dé lọ jọgbìn náà kí á máa bá yẹn lẹ́rù gbogbo èèyàn pátá ọgọ́dọ̀ gbé ìsísí rẹ̀ yóò máa yọ fún rọlmọ́rọ́ omi àhí wọ́n ó mèyí wọ́n àbí wọ́n fà áhí bàbí wọ́n bẹ́ẹ̀ لكل امرئ منهم يومئذ شأن يغنيه wọ́n ti pa àti mà kò sí dáwọ́ bò aburú eléyìí náà ti lọ dáńtì rẹ̀rẹ̀ láwùjọ àwa Yorùbá ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn iná ni wọ́n jọ ń ké pọ̀ pẹ̀lú obìnrin nígbèsì náà kọ́dà pẹ̀lú àwọn lè má múlẹ̀ amúsùpọ̀sì làdáni ọ̀pọ̀ ẹ̀mọ́yé ló ń ṣèṣẹ̀ ní sí náà bí ìgbà tí wọ́n á kéde sọ́nà pé a ti ṣe tó ní kámẹ́sì kí ló sì fún wa. wàlá àwùlà wàlá òkú wọ̀sẹ̀ ìlà bìlà. àwọn ọmọ àlè wa pọ̀ lọ jántìrẹ́rẹ́ àwọn ọmọ ẹ̀sìn náà wọ́n pọ̀ lọ jàrá. nínú àdìsí kan tó bani lẹ́rù anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó lẹ́yìn àlùmọ́ mi ẹni máa bẹ nínú dáadáa lópin ìgbà tí wọn ò bá ti pọ̀ láàrin yìí àwọn sàhábà ní tani ànábì láwọn máa ń zina ẹnìkan yorùbá náà látàkàtà máa wí ọbẹ̀ tó àdéhìí yẹn wọ́n ní sẹ́ bá délé kàdé tóòrò àwọn ọmọ àlè ibẹ̀ ní òbí dàgbà ó tilẹ̀ jẹ́ pé tí yorùbá pè lọ́mọ àlè gbà mí ó tún yàtọ̀ sí tíṣẹ̀rí àpè lọ́mọ àlè lọ́pọ̀lọpọ̀ mìtọ́rìtì ọmọ ọkọ tí yorùbá pè lọ́mọ ọkọ ọmọ àlè làwọn láti òfin ṣẹ̀ríà yorùbá máa ń sọ pé ẹni tó bímọ fún mi kọ́ ó ti kú lálẹ́ ẹ̀mí wàhálà kò sí ìkankan láàrin ọ̀daràn àtọ̀daràn kejì bóòlù ọmọ òsì láàrin tó ń máa yìí lábẹ́ òfin ṣẹ̀rí à ọmọ ìdílé nìyẹn yóò wọ́n sọ pé àkéwé fọmọ rẹ̀ ẹwé tirẹ̀ mọ̀ rẹ̀ ọjọ́ bí òmùmù ni àjẹpọ̀ ọmọ rẹ̀ náà ń lọ ọmọ karamba yìí àwọn ọmọ ìdílé kọ́ bàjẹ́ nínú àwùjọ àbí ṣe rí lọ́sí kòkòrò tó kọ́ kálukọ́ fẹ́yàwó lọ́nà tọ́tọ́ àtọ̀nà tọ́ yẹ wáyé olóyìí afẹ́ wa sọ̀rọ̀ nípa al-aqiqa al-aqiqa òun náà ní sáfẹ́ mẹ́nuba ẹ̀yin lẹ́wàá sọ ẹ̀yin náà lẹ́ dáhùn ẹ̀yin náà lẹ́ sálàyé àmísẹ àmísẹlẹ yìí ti wá lójú kòkòrò ó sì fi pàtàkì tó kíkó ní kálukú wa kájẹ́ ni tí ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ bá àbá sì jẹ́ ni tí ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kájẹ́ ni tí máa tẹ́tí kọ́rọ̀ nípa ẹ̀ nítorí pé àní pàdánù kankan bàbá jẹni tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀ bàbá sì máa kọ́ táǹtẹ́ sí gbọ́ á sì rì sọ́pọ̀ nínú ẹ̀. so àwọn ìbéèrè sábẹ́rì ẹni tó bá mọ̀ yọrọ abọ́ síwájú níbi láti pèsè káyọ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ayé táwọn ọkùnrin ti wà náà ti dá sọ́tọ̀ ayé tóbi tó sì fẹ́ dáhùn náà ti wà náà ti dá sọ́tọ̀ tába ti madam akọ̀bọ̀ wa jù lọ láti dákọ wa àti ilé wa tọ́lọ́mọba ní bàbà ẹ̀kọ́ gbẹ́bùn ọlọ́mọ fún àlùbáríkà ẹ̀kọ́ ọdún nìyẹn ìbéèrè alákọ̀ọ́kọ́ kí ni wọ́n ń pè ní al-aqiqa kí ni ló dé tí wọ́n fi pè bẹ́ẹ̀ ẹ̀dọ́ máa madam kọ́ bó tí wọ́n ti kíákíá nìyẹn nínú ìdájú méjì rẹ ló ti ń jẹun o. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. orúkọ mi ni sọdí fashir láti ìlú ìkírun. ohun tí wọ́n ń pè ní àlàáfíìkọ̀ ní ìdí lárúbáwá òun ni ààrùn tí ọmọ tí wọ́n bí tó tó wá sí ilé ayé tó ìdí nìyí tí wọ́n fi mú orí tí ń rọ̀ nípa yìí tó sọ wípé فلا هندو لا تنكه بوهة عليه عقيقته أحسب الجوهري أنا صويبي ونعطي ولولي ومتمتي قال الإمام النووي قال أبو قال الإمام أبو منصور الأزهري قال أبو عبيد قال الأصمعي olùpẹ̀ olùyọ̀rọ̀ tí ó wà lórí ọmọdé nígbà tí wọ́n fi olóńpẹ̀ ní àlàáfíà pọ̀ àwọn afáàní ní pé ìtumọ̀ rẹ̀ ní alakọ́sùn rẹ̀ أي الفعيلة بمعنى مفعولة ونقول ومنه عقد الوالدين tòótọ́ oníkéyìn ẹja ihò tó wà láàrin òbí méjèèjì ìyẹn nínú ìdè lárúbáwá nínú ọ̀rọ̀ dáadáa kí wọ́n ló gbé náà fi pé àlàáfíà ètò àwọn àtiwá lónìí ní àlàáfíà nítorí ọ̀rọ̀ tó ọmọ gbé wáyé ayé ni àbí torí wọ́n ní nítorí pé wọ́n fi wọ́n fi àwọn ojú àwọn ẹran tí wọ́n fẹ́ pa nítorí ọmọ. irun tó gbé wáyé àti ah. àkíkọ̀ àti ló fi wọ́n kọ̀. irun tí ó gbé wáyé wọ́n ní tó torí pé wọ́n fi irun tó wà lórí ọmọ náà pé wọ́n gbà nígbà tó bá di ọjọ́ kejì. tí wọ́n ṣe kejì. tí wọ́n pa ẹran. ẹ̀yàwó àbọ̀ síwájú mi. màṣá ọlọ́ọ̀ àwọn èèyàn ń wọ ọwọ́ rẹ wọ́n rò pé ó gbé ìwé wá ní. ẹ ẹ kíráìsì àpò kan mẹ́rin bọ́sílì wa gba kíráìsì wọn. masha allah la quwwata illa billah barakallahu fi. ta ló túmọ̀ àdéhùn fún wa o. kullu ghulamin murtahinun bi'aqiqatihi kullu ghulamin. مرتهن بحق عقيقته أيا يا يا يا كل غلام مرتهن بعقيقته السلام عليكم ورحمة الله وبركاته أبي عزوز أول صلاة إني أنا إذا نزلت Ah. gbogbo ọmọ aláfi sógbó pẹ̀lú fa àsùkọ rẹ̀. kí wọ́n lè tìmọ̀ ẹ́ ní kókó túmọ̀ rẹ̀ sí yorùbá tí wọ́n bá ní kó túmọ̀ rẹ̀ yẹn ní pé kí lọ́ tọ́ka sínú ṣẹ̀ríà àmọ́ kó túmọ̀ túmọ̀ rẹ̀ kí wọ́n lọ́ tọ́ka sínú ṣẹ̀ríà. ló fa sábà fọmọ sábà fi gbogbo ọmọ dókò kí ni wọ́n fi dókò lára ọmọ sára àkíkọ̀ọ́. wọ́n ti gbọ́dọ̀ ní àdìkọ́ rẹ̀ pẹ̀lú. pẹ̀lú tó ń bọ̀ wájú ẹlòmí kíákíákíákíá. Agbọ̀nsí Mahmoud Awad láti dáadáa lógúnmọ̀ṣọ́. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ọmọ akíkókò ni pé ìgbọ́ràn ọmọ tí yóò dùn lẹ́nu ó wà látàrí pé wọ́n fẹ́ ra rẹ̀ níjọ́ kejì. pé gbogbo ọmọ tó ń bá ti wá pẹ́ ara rẹ̀ kò ní gbọ́rọ̀ lójú rẹ̀ lọ. ọ̀ yàn nàná rẹ̀ náà ọ̀gbà gálómìn. ọ̀rẹ́ mọ̀tẹ́jẹ́yìn abdulaziz ilé amẹ́ríkà ìsàlẹ̀rọ. ìtumọ̀ mọ̀tẹ́hìn onígbé ẹgbẹ́ tuntun nínú èdè wípé yóò fọ dínà ọmọ láti ìpè fún àwọn. bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ àyàwó agbèrè yìí. Masha Allah la quwwata illa billah gbèsè tó bá kíra jù ló wà ní domi èso bá wọ̀ ẹjọ́ kọ́ a ẹjọ́ kọ́ wọ ọkà rẹ̀ ẹ̀rọ àgbà. Masha Allah la ó wá nínú àdébì kan. إذا النبي صلى الله عليه وآله وسلم سئل عن العقيقة فقال لا أحب العقوق كلمة الآية إذا توقعت من الشريعة وفي النبي صلى الله عليه وسلم غير لقيرة ما قع فهم إبعد ما بابي النبي صلى الله عليه وسلم لا أحب العقوق كلمة توقعت السلام عليكم ورحمة الله وبركاته يا رمان نداء أنا صلى الله عليه وسلم ودي ولي الأحقيقة وأني لا أحب هذا العقوق اللهم صدقه كما يقول تعالى رارا أوضا فهم من واشان ذلك قال لا أحب العقوق أين الناس قال لا ما جاء لا أحب العقوق قال لا أحب سوء أعرف بامي وأقام بلوي ويسي أبدالتيف اللي أمين نسادة لا أحب الحقيقة أنه لا أحب العقوق لا أحب العقوق فأنه كره أعرف آه. كره هذا الاسم هذا ما هو الاسم البديل؟ العقيقة غير العقيقة ما هو الاسم البديل إذا كان النبي صلى الله عليه وسلم لا يحب العقوق عق أقع قاتو العجوب tí wọ́n bá bímọ lọ́nà zina tí wọ́n bá bímọ zina àti mọ̀kọ́ máa zina tó bá bímọ lọ́nà zina ta ní ọ̀pẹ̀ ara rẹ̀ náà ó pè yẹn lè dá àwọn ilé yẹn tó bá mọ̀kọ́ bọ́ wájú ọmọ tó wá gbégbá náà zina ta ní ọ̀pẹ̀ ara àkíkọ̀ rẹ̀ àbí òní pẹ̀rọ fún un ẹ̀tọ́ bá máa dá ọkọ̀ bọ́ wájú òní ìdíkẹ́ máa bọ́ rẹ̀ yín sọ ọkọ̀ wájú. wọ́n lóbìnrin kan tó ń bọ̀ ẹsẹ̀ sùúrù aláàjì ẹ̀ lọ́sẹ̀ sùúrù náà. Lọ́wọ́ bímọ lọ́nà ìgbìmọ̀ fẹ́ tó máa fẹ́rẹ̀ ní ìyá ọmọ yẹn. Fà wá gbéra yìí. Torí pé kò ní bàbá kò ní bàbá bá jẹ́ ráìsì ló wà bí lómi gbé kan. Masha Allah la quwwata illa billah. Wọ́n fẹ́ máa ti gbọ́ ẹ máa dé o. Ẹ̀hẹ́ nísìnyí ẹnìkan wá bímọ lọ́nà ìdìnnà ó tún wá lọ pápádá wọ̀ ó tún ń pẹ́ran abẹ́rẹ́ nǹkan mi wọ́n tún kẹ́ kú oríire òde oríire àbórí ibú dáhùn orí ni ẹ̀ tọ́lọ́ lọ ṣe sì náà ní ìwọ̀ tani ọ̀pẹ̀rẹ̀ ọmọ yẹn ìyá rẹ̀ torí ìyá lóní ní bàbá àdúgbò ẹ̀kọ́ lọ. tọ́ ṣé àlàáfíkọ̀ lè túmọ̀ sí oúnjẹ tí wọ́n sè torí pé wọ́n bímọ tí wọ́n pa àwọn èèyàn kan wá jẹ? ẹ̀rí pé ẹnìkan nínú èdè nínú àwọn bíbí táwọn èèyàn máa ń ṣe wọ́n sọ pé èèyàn fẹ́ ṣe àkíkọ̀ tí èèyàn lè ṣàkíkọ̀ nù Ramadan ó lè ṣàkíkọ̀ nù Ramadan lórí àkíkọ̀ ni ẹran tó fẹ́ pa àmọ́ nínú ìbéèrè yẹn a ti kọ́ yín kó ń jẹ kí ó sè tí ó pe àwọn èèyàn wá jẹ ló ń gbà lérò pẹ̀lú àkíkọ̀ ìjà rí nínú àwọn olùmọ̀ tó pe àkíkọ̀ ló ń jẹ tá a máa sè tá a pa àwọn èèyàn wá jẹ nítorí pa bímọ tọ́ba sì wà nù síra wò. náà eléyìí ò ní ìdìpọ̀ ọlọ́mọdé náà ìṣẹ́ńtì náà wà lọ́dọ̀ kálukú náà yẹn alínú àwọn olùmọ̀ tí wọ́n ní àkíkọ̀ máa túmọ̀ tó ń jẹ tí wọ́n sì nítorí pé wọ́n bímọ. Al-Imam Ibn Qudamah rahimahullah ó ṣàlàyé bẹ́ẹ̀ nínú tírà rẹ̀ al eléyìí ti lọ. akẹ́kẹ́ nìkan wá ṣàlàyé àwọn nǹkan tá à ń fẹ́ kí wọ́n ṣe fọ́ọ̀mù tí wọ́n bí lábẹ́ nǹkan tí súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam mú wa pẹ̀lú títọ́ka sí ẹ̀rí ọ̀kọ̀ọ̀kan nínú táàsì fọ́ọ̀mù tá a tẹ̀tẹ̀ bí. ọ̀yọ̀yọ̀ ẹ̀ dáhùn ibẹ̀ ń bí máa dojúmọ́. wa ń tu lára wa ta orúkọ mi ni tàbídé tó ìgbà tí wọ́n fẹ́ ká lè. tàbídé nǹkan ò ní bàbá ni. tàbídé nǹkan ni. tàbídé nǹkan ni ilé wo. ilé ọlọ́dẹ̀bà ìgbà tí wọ́n fẹ́ ká ṣe fún ọmọ tuntun tá a bá sẹ́yìn bí alákọ̀ọ́kọ́ wọ́n fẹ́ ká fa irun orí rẹ̀ tó nígbà náà. ṣé ń dọ́ta àbí náà láwọn máa fa irun orí rẹ̀ ọ̀dọ́ta lákọ̀ọ́kọ́ lára nǹkan tí wọ́n fẹ́ ká ṣe fún un. ọ̀gbà lẹ́jọ́ kúkúrú. lẹ́yìn ìgbà náà. àlọ́ ọ̀gbà kúkúrú ẹnu mi ẹni wọn bá ti ṣe yára débi la pé o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ ni mi ni Abubakar Sidi Kakoja ní láti ilé Ajídéèrè ní Sàlẹ̀ Tí a bá bí wa, ohun tí wọ́n fẹ́ ká kọ́kọ́ ṣe fún ọmọ náà ló ń pé tí wọ́n bá ti gbé jáde láti inú ẹ̀jẹ̀ kẹ́yìn kọ́kọ́ pé mo sí ní kẹ́yìn pé kámọ̀ sí létí òkú èyí wọn á sọ orúkọ sí ọmọ rẹ̀. kí lè kí lè rí rẹ̀ nǹkan mẹ́ta lè ti sọ wọn àmọ́ àwọn àkọ́kọ́ máa ti jẹ́ pé abẹ́yìn mà àwọn ọmọ à pèsè fún sọlá torí àmọ́ ti jẹun lédè Yorùbá dìbò báyà ìgbọ́ Yorùbá dìbẹ̀ kí ni jẹun ẹ̀gbọ́ Yorùbá dìbẹ̀ nísàlẹ̀ àwọn àti tó ti ní bí wọn àjẹ kánò ẹlẹ́ẹ̀kejì ẹ̀ní ẹ̀ẹ́sì adan títí ọ̀tún ẹ̀ẹ́sì àlèkọ́mà títí ọ̀tún ẹ̀ẹ́sì wọn sọ fọmọ kó kọ́tọ́ ọmọ ẹ̀jẹ̀ mi ẹ̀mẹ́yọ kọ̀ọ̀kan wa ó tó bá. tẹ́lá ti mẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta wa wà á gbé ní tọ́ba wù. tọ́ àdúgbò ẹ̀kọ́ lọ kẹ́lómi ọgbọ́n wájú náà ẹ̀yára. Sáwọn rẹ̀ kọ́ra ń tura. Àlékún sílẹ̀. Olórúkọ mi ni Àtùbàtà láti yóò fi gun nítajà mi. Tí a bá kọ́ bímọ, bàbá yín gbọ́ ọmọ ẹja láti inú ẹ̀jẹ̀. Ànábì ni ká pe ìrun sí etí ọ̀tún rẹ̀. Àní là ń márùn yẹn. Ẹ pè sọ́lá. Sọ́lá. Bàbá àmọ́ wù yìí sọ́lá lẹ́fù. Sọ́lá. Kì í ṣe Yorùbá ló kírètì ẹ̀sìn. Ọlọ́run ló fi ránṣẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ bá mi dárúkọ Zàká lédè Yorùbá. Zàká ní àbí àti nǹkan. àti náà ló ń jẹ. kí ló wa ń náà rubbish kan nìyẹn rubbish kò ní tùmọ̀. bẹ́ẹ̀ ẹ máa bọ́rọ̀ yín sùn. níbo la dé ti wá wà. tọ́lá dàbí ìwé nkòtó. bàbá ọgbà o. àdàkẹ́ lómi ọgbà wá sí. ọ̀nà ẹni máa wí kílẹ̀ kí ni kílẹ̀ rí tó sọ wípé ká fẹ́ ni tó bí máa yọ báwo láti ṣe báyọ̀. ọ̀dà lédè mi kílẹ̀ sọ fẹ́ tó bí ma ìyàwó bí ma ọ kílẹ̀ yọ sọ fún lẹ́sẹ̀ náà yálà ẹjọ́ bá mọ̀ kọ́ bọ́ wájú ọjọ́ yá sí a. Àlékún wa mi, Ayọ̀ Bọ́ra Pàṣẹ. Orúkọ mi ni Rúkàyà Pàṣẹ Yàmẹ́ ní yàrá pẹ̀lẹ́ nígbẹ̀rú ọjà tí èèyàn bá sí ọlọ́mọ pé tí bàbá ń bá sọ fún àwọn èèyàn pé òun bímọ èèyàn sọ ní ẹ bá rí fọ ọmọ ọlọ́run. Ah, Yorùbá lẹ́wù yẹn. Àní Yorùbá lẹ́wù Yorùbá lẹ́wù. Islam lẹ́wù náà ń sàtẹ́. Ah, Àrẹ gbogbo ẹ̀fún alẹ́ fẹ́ kó lè mú ẹ dáhùn mọ̀ jù láàrin láti Èkó. Mhm. Tí bàbá ọmọ bá sọ fún yàn pé. Ọ̀dà màmá ọmọ lọ́sàn. Ok, tẹ́lifọ tí ìyàwó bá sọ fún ọ̀yàn pé òun bímọ. Èèyàn máa ṣe àtàwọn tí prophet máa ń ṣe. Bọ́ọ̀lì. Báyọ̀ kan láwùlá kò fi hàn bíúdù láti ọ̀sẹ̀ kan sàlẹ̀ wá ní bàbá alága ṣúdá ọ̀dún tàbí rọ. Wá ń pè tó bá wọ̀. ọmọ. Màṣá ọmọ ọ̀dà nínú nǹkan tí sẹ́rí àtúnṣọ oníkápẹ́ sọlá ṣèṣì ọ̀ma sẹ́mẹ́ríkà tó sọ nípa pípèpè fún sọlá ṣèṣì ọ̀ma. àtìlẹ́ máa pè ọba mi ni Muhammad Sharafuddin عن ابن عباس رضي الله عنه قال أذن رسول الله صلى الله عليه وسلم في أذن الحسن يوم ولد وأقام في أذنه اليسر أما أقام فلا أذن الصح وعبد الضباب لا مالي قام لا مالي قام أنتم مالي قام قبوتها wọ́n wí ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀. wọ́n tún máa jẹ tẹ́bíìnù àbí tó dùn wọ́n wá fi wọ́n jẹ tí ó ti dàbí tọ́ wọ́n wá fi tọ́ ọmọ láhàn ẹ̀rí rẹ̀ kí ni wọ́n ti pè ọyọ ọyọ yá ọyá ẹ̀rọ kí sílẹ̀ bá tẹ ẹ̀rọ sọ lárúbáwá kọ̀ọ̀kan ọ̀yá. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Abdulwadud fún Musa. Orúkọ tó ń pè ní Ṣàríà ni Tahmid. Ìgbà tí àwọn lára àwọn sàbí ànábi sọ̀rọ̀ wa rẹ̀ sọ. Gbogbo náà là wà. Àyàbá bá a zọ́rọ̀ kà. Ọkọ̀ tó ń kọ́ or create them. Continue. Continue. Ìjọba wọn wá ju wá bá àná. Ta ló gbé wá? Yẹ́n. Bẹ́sẹ̀ yẹn. Àwọn yẹn ti kàwé pa àbí kọ̀kọ́já ti sọ. Wọ́n kàn bá rí bẹ́sẹ̀ yẹn. Yẹ́n ti ta ni lójú tó yẹ. Àlẹ́ ti yẹ. Yẹ́n. Àwọn àwa gbé ìjàkà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́wù. àgbẹ̀kẹ́ nìkan wá sọ fún wa èyí táwọn olùmọ̀ sọ nípa àdájọ́ kápẹ́rán nítorí pa bímọ kí ni ìdájọ́ ẹ̀. ìdájọ́ kápẹ́rán nígbà tá a bímọ. ó yà bá mọ̀ ọyọyọyọyọ ìjọba tètè débi láàpò ọba àlòkù. Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Sidik Bashir láti Ìkẹrùn. Àlẹ́wà Muhammad Salman Musala ó sọ nínú Hadith Abi Dawud. Olóògbé Ẹsẹ̀kẹ́sàdé àwọn àdájọ́ nínú àwọn olùmọ̀sọ nípa àdájọ́ Al-Aqiqah. Ìdájọ́ tí wọ́n sọ lórí ẹ̀ náà ni pé Súnà fi hàn àtàdá. Káàlẹ̀ ni tó so lẹ́yìn so àwọn afa àṣẹ muhammadu ní sọ́dà ló pé. ìbò ń bẹ àlùkò èèyàn tó lè pé lánàá wọn àtàwọn olùmẹsì islam. àwọn àwọn nítorí tí àwọn àwọn ọmọ tó sọ́dà. ìbò ń bẹ àlọ́ ọgbà pẹ̀lú mi ọmọ ọjà. ọ̀rọ̀ oríṣi mẹ́ta ọ̀rọ̀ oríṣi mẹ́ta náà sọ nípa àdájọ́ rẹ̀ àtẹ̀ńtọ́sọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Uh, Musa Àfọwọ́dé ló kọ́ mi. Àkọ́kọ́ ti ṣe ìṣẹ́kùn tèmíyà ló máa ń sọ̀rọ̀. Àwọn náà gbọ́rọ̀ ọ̀gá. Kẹ́lómi ọgbà ọ̀bì. Tẹ́kọ̀ tó máa ń sọ ṣékùlù sáà ṣékùlù sáà ló ń kiri ọ̀rọ̀. Òun náà gbọ́ ni. Ọyọ ya kẹ́lómi ọgbà ọ̀dà. A ah, ẹ̀rí nǹkan mẹ́rin. À ń ń pẹran àkíkọ̀ ojoojúmọ́. نعم نعم أيها الأساتذة أه أستاذ أستاذ ẹ wá dá ọ ọ̀rọ̀ oríṣi mẹ́ta làwọn olùmọ̀sọ nípa àdájọ́ àlàáfíà àwọn ẹni tó pọ̀ jù gẹ́gẹ́ bíi imaamu amali àti imaamu shafi'i. àti imaamu ahmed àwọn tí ma sọ̀rọ̀ èsè ibn tèmíà èsè ibn qayyim èsè ibn tèmíì gbogbo àwọn olùmọ̀ẹ́ gbọ́rọ̀ tiwọn náà ni wọ́n wá ní analysis lórí ọ̀rọ̀ tán gbọ́ àwọn ìkìlẹ̀tì ọ̀rọ̀ kátá àwọn náà gbọ́ ni ìrẹ́ náà ló ti pàtàkì bí ká máa kọ́ màkà máa mọ̀ láti ìtìlẹ̀ mali àti ìmáàmù shafi'i àti ìmáàmù ahmed ibn hanbal nínú riwaya kan wọ́n sọ pé súnà súnà tó ti lágbára ẹ dákun tó yẹ ká fi súnà anábì tẹ̀lé ọ̀yẹ́. ọ̀rọ̀ orí kejì òun náà lọ̀rọ̀ àwọn ẹjọ́ sọ pé ọ̀rá yẹn ni tọ́ọ̀ bá pa ọ̀sẹ̀ lọ. òun náà ni ìmáàmù Ahmad ibn Hanbal nínú rìwáyà mi òun náà sì lọ̀rọ̀ àwọn ahlu dhahir. ẹlẹ́kẹta òun náà lẹni tó sọ pé màkúrú ni akórira rẹ̀ akórira rẹ̀ ó ti gbọ́dọ̀ ṣe òun náà ni mọ́mọ́ Abu Hanifa rahimahullah ọ̀rọ̀ oríṣi mẹ́ta tó wà ètò wa dọ́gba tó tẹ̀wọ̀n olùrọ̀ alákọ̀ọ́kọ́ yẹn tó sọ pé sunna ni tó ṣe kí ni kò lágbára sunna ni tí kò lágbára eléyìí ń lọ ni. ìwọ́n lọ́lá tábà bímọ ká pa àkẹ́kọ̀ọ́ rẹ̀ àdúgbò rẹ̀ ká fi ṣe sàrà èwo lọ́lọ́lá jù pẹ̀lú àlàyé náà à ń retí ẹni tí ń bọ̀. àbẹ̀tí mohammed lawal àti dáadáa èyí tí ọlọ́lá jù ní pé ká pa àkíkọ̀ pápẹ́rẹ́ yẹn ọ̀rọ̀ láti pé ká tó rẹ̀ sí sàrà. kílẹ̀ rẹ̀. pé pé alẹ́dàá Muhammad sallallahu alaihi wasallam ìdóhùn nìkan ṣe ni pé òun gẹ́gẹ́ pa ni. ẹlọ́pàá. ó pa fún ọmọ ọmọ rẹ̀. ok mo ti kọ́ pa fúnra rẹ̀. náà wàá gbé kankan. ìbéèrè mi ta ni wọ́n ní kọ́ pa àkíkà? ṣé bàbá ọmọ ni? abẹ́ni tí. ẹjọ́ náà à àlejò kan wá sí báwọn ká sí. Abdullah. Abdullah Abdulji. Mhm. láti ṣe orí gan. Mhm. àwọn ọmọ ilé ẹ̀kọ́ pa kíkọ́ wọn. ẹni bá jẹ́ pé ẹnìkan ní ń bọ́ ọmọ tí èsì bàbá ọmọ ń kọ́. ìyá rẹ̀ ló pa. ẹ farabalẹ̀ Abdullah. ẹni tí ń bọ́ ọmọ ló pa. ẹ ẹni tí tọ́ ọmọ. ọ̀rọ̀ tí ń polisi o. ṣé bàbá ọmọ ni ó pẹ̀ràn àkíkọ̀ ọmọ tiẹ̀ tó ń bí àbẹ́ni tí ń bá a tọ́ ọmọ tí ì sùn. bàbá ọmọ. kí ló dé. torí fóònù ló fi. ọ̀rẹ́ wa tó ti ní pẹ̀lú. ìgbésà tẹ́wọ́ ọlọ́wọ́ máa ṣe ọlọ́ la quwwata illa billah kọ́tọ́ kọ́mọ pa kíkan ara rẹ̀ pẹ̀lú ẹ̀rí. àbẹ̀tí ìdókòwò làwọn aláṣẹ àdára ọ̀tọ̀ kí ọmọ pa àkíkọ̀ fúnra rẹ̀ tó bá tí ó ti gbàjọ́ pé. nílẹ̀ rí ẹ̀. ló ti gbàjọ́ pé wọn ò bá bá pa. lóògùn yìí ò kì í ẹ̀rọ ẹ̀rọ tó kù tọ́ńtọ́ kọ́mọ ń pa àkíkọ̀ rẹ̀. ẹ dáhùn ẹ dáhùn. tọ́ńtọ́ kọ́mọ ń pa àkíkọ̀ ara rẹ̀ fúnra ara rẹ̀. Mhm. ẹnìkan tó ń bọ̀ ẹnìkan tó ń bọ̀ ẹnìkan tó ń bọ̀ ilé amíní. السلام عليكم ورحمة الله وبركاته روحك مني أليا قولا بلاتي إليه تدوم أتوكي أما كوبا أتيكا قوارا كيو باتي أتالا فون تدا إذا أتو فما قاكيكا قوارا لأن المخاطبة بها غير ولأن العقيقة تتبرع محض والإنسان لا يتبرع لنفسه nítorí pé lómi ni wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú àkíkọ̀ kìí sọmọ dàbí. lẹ́yìn náà nínáwó ní bíbùn yẹn lẹ́bùn ìní àkíkọ̀ yẹn ti gunra rẹ̀ lẹ́bùn torí ìdílé ọmọ nípa àkíkọ̀ fún ọgbọ́n wọn láti nìkan tó sọ fún àbí pa àkíkọ̀ ara rẹ̀ torí pé ọmọ fún wọn pa àkíkọ̀ láti ti wà orí ìdíjọ. tọ́mọ lè jẹ́ lọ àkíkọ̀ ara rẹ̀ béèrè tẹ́ máa béèrè lójúmọ́ ni ọmọ arúndó yìí náà. asalaamualeykum wa rahmatulahi orúkọ mi ni abibulayi ibrahim láti ilẹ̀ akẹ́rẹ́. Mhm. sọ́mọ lè jẹ nínú àkíkọ rẹ̀. ọmọ lè jẹ nínú àkíkọ. kí ló ń ṣe sọ́wọ́ jẹ́ ń bẹ̀. ọ̀nìjọ́ mọ̀. òní. ọ̀gbá kò sí ikeke ọmọ jẹnu àfikọ rẹ títí láì tàn fún ọmọ kókò Ndị jẹnu àfikọ tó kọ́ ọmọ lódò ìjẹ kì í máa jẹra lọ́dọ̀ tì dàgbà tó àkíkọ ti ń o bá fún tó kíni àti kíni àti kíni sẹ̀rí àfaramọ́kọ àlepa ní àkìlẹ̀kọ́ ilé irọ́ gidi. ẹ̀yin tẹ́ ti wá ẹ̀fọ́ àwọn míì lẹ̀ báyìí. ẹ̀fọ́ ẹ̀fọ́ àwọn ọmọ ròdòròdò kọ́ àwọn bàbá màmá àwọn bàbá màmá. Mm-hmm irú kí la lè padà lè pa fún àkíkà. a lè pa àgbò a sì lè pa màálù ẹ̀bà ẹran oríṣi mẹ́jọ wà nítorí abarama pé ká pa ẹ ṣàlàyé ẹran oríṣi mẹ́jọ. a lè pa ẹran àgbò ẹ kò ní ti alẹ́ pamọ́ ẹ sọ pé that is one. agbo mm-hmm. màálù. Mm-hmm. àwọn méjì ń jẹba. ọlọ́pàá. alẹ́ ní tí o sì dá ẹ tí o sì dá áá ah, ah, ẹnìkan ẹ fẹ́ kó lọlé àga ara rẹ̀. kò sí parí á. Ah. ìwọ ìwọ ayò kò sí wọ táwọn obìnrin náà tíráì alẹ́ ẹran oríṣi mẹ́jọ ọwọ́ àti ṣeré asọ́pá nípa fún àkínpa. Alepa Alepa orúkọ. Àpò. Méjì. Màálù. Ràkúnmí. Ràkúnmí. Okùn mẹ́rin. Ẹ̀gbá. Ẹ ti sọ̀rọ̀ ẹ dákun wọ́n bàbá ń jáde ẹ máa sọ àwọn tí máa ti ń bọ̀ ẹ máa sọ àwọn tí máa ti ń bọ̀. kẹ́ni sọ fún ọmọ mu ọ̀dọ̀dẹ bá tọ́ka sí. ìfẹ́ ìṣọ́ra tàbí tí láti lè bàárà òpinnu. lápá náà lọ ẹ̀kọ́ máa sọ lọ ìgbà ló sọ sọ ìgbà máa sọ. Láti lè sọ lédè làbá àbí àlẹ́ ló fi ṣe. ọ̀là kòkòrò dáhùn. agbo mm-hmm. abo mm-hmm. rẹ̀ ti ń jẹ́ àgbo náà. orúkọ orúkọ abo rẹ̀ ti ń jẹ́ ewúrẹ́. ràkúnmí. Ah, ẹ dákun tó rọ lọ ràkúnmí àti màálù. màálù okùn méjì. ẹ wá bọ́ ọmọ ọlọ́mọ lẹ̀ wá gbé wá gbé ẹ̀bùn wá gbé ẹ̀bùn kan láti wá gbé ẹ̀bùn kan sí ìtẹ́jú ara rẹ̀ gbé kàtó bá wù ọ́ ọkọ̀ abo màálù àtàkùrà omi. èwo lọ́lọ́lá jù tá a bá fẹ́ pẹran àkìkà nínú oríṣi mẹ́tẹ̀ẹ̀jọ tí wọ́n wí pẹ̀lú ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó bá sọ pé ẹ̀rí ọ̀sọ̀kọ́ lọ sọ ọ̀sọ̀kọ́ ànàbì sọ ìdìkọ́ ọmọ pé nítorí pé nítorí pé òun rárá. ẹnìkan ti débẹ̀. asalaamu alaykum wa rahmatulah alaani saka lóore ilé ìjọba ìbẹ̀rẹ̀ ni àgbẹ̀rẹ̀ lọ́la jù. kí ló ń fà. torí nígbà tí a lù tó bí òun ní ìyáàdà àti méjì méjì ayé ni wọ́n sọ fún un. ibi tẹ̀ ti dàrú nù àpò méjì méjì bá a kù. àpò méjì. àpò nàdá mi pa fún wọn bẹ́ẹ̀. méjì lọ́pàá fún. àti ẹ̀kọ́ pápò lọ́pàá. àpò lọ́pàá fún. ẹ ẹ ẹ ní wàá bẹ́ẹ̀ dàrú ẹ wá gbé ìjọba. dárúkọ àwọn àléébù mẹ́rin àwọn àléébù mẹ́rin tá a gbọ́dọ̀ ṣọ́ra fún níbi àgùdá ẹ̀pà fún àkíkà àwọn àléébù mẹ́rin tá a gbọ́dọ̀ ṣọ́ra fún níbi àpò màálù ràkúnmí àbí orúkọ àbáko wọn tá a fẹ́ pa fún àkíkà àléébù mẹ́rin wà tá gbọ́dọ̀ ṣọ́ra orúkọ mi ni Abdulrahim orúkọ mi ni abdulrasheed ọmọ abdulhamid àlébù alákọ̀ọ́kọ́ onífẹ́ kò gbọdọ̀ fọ́ lójú ilé ìyálẹ́jì mọ́tífà àlébù alákọ̀ọ́kọ́ kò gbọdọ̀ fọ́ lójú ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ rẹ̀ kò gbọdọ̀ fọ́ lójú ní fọ́ lójú tó lẹ́yìn pé ó fojú hàn kó fọ́ lójú. ẹni kò gbọdọ̀ fọ́ lójú méjèèjì ọ̀kan lè kọ́ àdìpọ̀ ṣàlàyé. kò gbọdọ̀ fọ́ ní ojú méjèèjì ògúrú máa bá mi. bákan náà kò gbúdọ̀ rọ lẹ́sẹ̀ tí ẹsẹ̀ yẹn sì fojú hàn ní gbogbo wọn. Mm-hmm. bákan náà ni pé kò gbúdọ̀ ìwọ rẹ̀ gbúdọ̀ kán. ń bọ̀ mẹ́ lápá wájú àbí lápá yìí. níbi. ẹ lọ bẹ ọkọ ọbẹ Náà. Àlébújọ́ gbọ́dọ̀ ṣe àbúdáàbí ṣe àkíkọ̀ fún náà ní irú àlébújọ́ gbọ́dọ̀ ṣe àbúdáàbí náà pa iléyà. Ẹgbẹ́ kan gbọ́dọ̀ ta ní ojú ní dídá àti ọ̀hún hàn sẹ́yìn lẹ́yìn bá ti rẹ̀ mọ̀ pé àgbélé ojú rẹ̀ dá àbíbọ́yọ́ Ojú èwo? ọtí gbà ọ̀rọ̀ òfin làwọn sọ fi ṣe yorùbá òfin làwọn sọ ọgbà kẹlẹ mi ọgbọ ọbẹ òfin you go straight into the point. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa salaam. orúkọ mi ni ahmed rabi hmm? ilé ẹlẹ́fọ̀n. ẹ̀rù yín bà kẹlòmí ọmọ ọbẹ̀ gbájá mi tó fẹ́ gba kínní mọ́ ni wọ́n ti dúró ti dúró ti dúró. àti sọ́mọ̀ láti ṣe so alákọ̀ọ́kọ́ ni pé ìgbóhùn ọgbọ́dọ̀ ṣe ní ẹgbẹ́ ẹgbẹ́ wọn bá ń kó ṣe. ọba kẹlòmí ọba ọbẹ̀. Aleykum mẹ́rin. wa rahmatulahi wa barakatu. Aleykum Orúkọ mi ni Ibrahim ọmọ Abdullah láti ilé Bọ́láńtà alákọ̀ọ́kọ́ ni pé agbo yẹn kò gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún táwọn fẹ́ lò ní àwọn ẹran tó yẹ kó tọ́ fún wa láti lò kò gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ pé ojú rẹ̀ dà bóyá ìmọ̀ ojú ojú ẹ̀rọ kan àbí méjèèjì bá tó ìjọ pé ó hàn pé ojú rẹ̀ dà. ọba ọba àbòmùdáì ẹ máa kọ̀ọ̀tù àwọn èèyàn máa kọ̀ntró àwọn èèyàn ní ẹ̀jẹ̀ tí yorùbá lẹ ẹ̀jẹ̀ yorùbá tán kà sí nìkan lọ. wọ́n yà wọ́n wọ́n yà wọ́n bí dẹ̀. ẹ̀yin náà lẹ̀ tó dáadáa. mo ti ní kí ẹ gbàgbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọkùnrin tẹ ni wọ́n jókòó wájú ẹ fún akó pátápátá ẹ kó pátápátá pátápátá obìnrin tó bá fẹ́ dàpọ̀ wájú kò wájú mẹ́ yálà yálà ẹ wọ́lẹ̀. na ń bẹ̀. náà ta ló ń dà wa rahmatulahi orúkọ mi ni ìdúwà ọlọ ìgbà sáàsì ẹran tá a bá fi pa ẹran tó rẹ̀ àbí tó ojú rẹ̀ já ẹran tó rù tó rù tí rù rẹ̀ sì fojú hàn. àdéhùn sọ ṣẹ̀rí kẹ̀kẹ́ kíni wo ni rúurú aleykum sẹlẹ ẹ àwọn obìnrin náà àwọn àléébù mẹ́rin. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. orúkọ mi ni wọ́n mú ilé balógun ìsàjọba ẹran tá a bá gbọ́dọ̀ ti fa àtìkọ kò gbọ́dọ̀ ní ẹran tó Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Orúkọ mi Adam Sani láti ìlú Ọlọ́run Àbẹ́lú Sani. Ẹran alákọ̀ọ́kọ́ ìran alákọ̀ọ́kọ́ ti pé ẹran náà kò ní ìjẹ́ ẹran dé sáìsì. Ìgbèlè ni pé efi ọ̀sọ̀ gbọ́dọ̀ bá. Ọ̀gbà. Obìnrin kan. Obìnrin. Kò sí. Kò sí. Ẹ̀fọ́ àyè òbí halẹ̀ pọ̀. ẹ̀gá akọ ó lè fi orúkọ mi ni ilé ìbára alágùnmọ̀ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tí tí ò ní mọ̀tòmọ́tò lára tó ń bákan náà ẹlẹ́ẹ̀kẹta ni tí ẹlẹ́ẹ̀kẹta ni tí ó. ẹ̀rọ pé tó tó ṣàìsàn. oníkò ní mòdò mòdò lára ń ṣàìsàn. oníkò ní mòdò mòdò lára ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni ẹran tí ó ń ṣàìsàn ẹlẹ́ẹ̀kẹrin ni ẹran tí ó jẹ́ arọ. ọlọ́run ti ara ìwọ náà ta pàtó máa ṣe àpá. ta ni nínú àwọn olùmọ̀ ńlọ sọ pé tọ́ba jẹ́ kóbìnrin la fi àmì pẹ̀ràn tẹ bá mẹni tó ń sọ bẹ́ẹ̀ wá sọ ẹnìkan sọ pé tó máa kóbìnrin ni kí la fẹ́ pẹ̀ràn fún ta lẹni náà tọ èèyàn ò lè kọjá ni tó bá jẹ́ pé ìbejì la bí ọmọ mélòó ẹran mélòó la pa ìbejì kú máa ọkùnrin kan obìnrin kan ni. asalaamu alaykum sula. àbúrò dáhẹ́ ní láti. tó bá jẹ́ pé ìbejì ìkọjọ́ ọkùnrin kan jẹ́ obìnrin ọkùnrin yẹn ó máa pa ẹran méjì obìnrin á jẹ́ ẹran kan. ok débẹ̀ ni tí ẹran méjì láwọn pa fọ́kùnrin ọ̀kan lápapọ̀ lápapọ̀ obìnrin báwo wá ní sábà pẹ̀lú kọ̀ọ̀kan fún wa kí ló kí ló tẹ̀lé. ọkùnrin ni méjì. náà tó na burú àbí òburú. ẹ wá gbé ẹ wá gbé nǹkan bá wì bẹ́ẹ̀. Sàlì yáwó nítorí pé afẹ́ pẹ̀rẹ̀ àkéèkọ́ kí làwọn olùmọ̀tọ́ ń parẹ̀. ọkùnrin tá a lè yáwó nítorí pé a fẹ́ pẹ̀rọ àkẹ́kọ̀ọ́ kí n ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ o àwọn olùmọ̀kí ni wọ́n sọ ń pa rẹ̀. pẹ̀lú ẹ̀rí. àwọn ẹ̀tọ́ ń sọ̀rọ̀ pa rẹ̀ kí ni mamu Malik sọ kí ni mamu Abu Hanifa sọ kí ni kò sọ fún gbẹ́dúró òkè mí. àdúgbò ẹ̀kọ́ lọ ẹ̀yìn fún lọ. kí ni ìdájọ́ kápá àkẹ́kọ̀ọ́ ká tó bí máa apálápalẹ̀. gbogbo ara ti mọ̀ pé kọ̀tọ̀ kọ̀tọ̀ àti kọ̀tọ̀ mo ti dáhùn mo ti dáhùn mo ti dáhùn yín rọ́ọ̀bà jẹ́ jókòó jókòó mẹ́sì lọ mẹ́sì lọ kí ni ìdájọ́ ká pàjọ́ kẹta kó tó péjọ́ keje. ìdájọ́ rẹ̀ ni pé kò tọ́. kílẹ̀. ẹ̀rí ni pé àdá mahamad sọ̀rọ̀ àti sọ́dọ̀ pé á pa ẹran àti pọ̀ rẹ̀. ṣé o bá dáná sọ bó ti sọ ọmọ kọ́ ń parọ́ má nàbí nù àpò ẹ̀rọ àkíkọ̀ sí yorùbá là nàbí sọ. ọ̀yà wọ ọmọ kékeré òtún máa tó ká kẹ́límà kan náà ló fi kún gbàtó tí máa yọ̀wọ́ máa tàbí èyí sí kẹ́límà kan tó wá. ìjọba burúkú a máa lọ ilé tó ká máa pàdé òkun àràǹdà àbẹ̀ká gbọ́ yìí lọ. tán ẹ wá sọ kí ni ń tá àwùjọ bá tẹ̀ fẹ́ pẹ̀lú àkíkọ̀ bí kàmáàlì wọ́n tẹ̀ máa láì nǹkan kan kápẹ́ wọn ló ma ní kí lọ́sọ̀ tó bá fẹ́ pẹ̀lú àkíkọ̀ àbáwọn afáàní ọ̀bọ̀ pa o sáànù ẹni tó ti wà sáànù ọba pẹ̀lú àkíkọ̀ àbáwọn lápá gbogbo yín mọ̀ léèrè. àwọn lápá fún wa. ọjà àbúmùjà ìdájọ́ kò ma kí lọ́sọ̀ tó bá máa sọ pé bísí ní àwọn àwọn àtọ́ ilé ìdí ẹran sínú ọmọ mi. àníbi kàmáàlì wọ jama láì dé kankan níláwù ẹlòmí ọwọ́ àjàlè ìbéèrè yìí rọ̀ gidigidi níláwù sábà fẹ́ pẹ́ràn wa. السلام عليكم ورحمة الله وبركاته. أوصاني أبي حاتم أبو الفتح بالسبب الطائر والحقيق ويصير أخذ بسم الله الله أكبر الله اللهم هذا عني وعن أهل بيتي وعن أضحيان أضحيان يلتي عقيدة أنا تعقلان يعني عقيدة لا أصلا كانوا يوقف kí ló ń sọ ẹfún ya أم أسلمت السلام أبي أكيد قتل ẹ̀bá ẹ̀bá lára gbàtí mo sọ pé bi tamami wal kamal a ẹ̀jẹ̀ ti kankan inú bẹ́sẹ̀ wọ́n wà nù hadith umm al-mu'minin Aisha radiyallahu anha eléyìí Abdurrazzaq as-San'ani tó gbé jáde inú síra rẹ̀ bọ́ọ̀ ló lánà tó lọ. Assalamu alaikum warahmatullahi orúkọ mi ni Ibrahim Ishaq láti ilé alágbà tí wọ́n sọ ní bisimilá àfẹ́kọ̀ fúlàní. ẹ̀gbá abad Abbas. Assalamu alaikum. orúkọ mi ni Abbas Abdulaziz láti ilé mọ́tẹ́rì Sàjà Ògbómọ̀. ó ti àsọ sí abọ́kẹ́ pàrọ̀ àkókò ní ìta alákàwá ilé àti àkíkọ́tù fúnra. ó ti dín nǹkan kan kù ń bẹ̀. bisimilá. ẹ tó fún ẹ tó fún ẹ tó fún ẹ fún ní kíní sọ. bisimilá allahumma laka wa ilayk bisimilá allahu akbar allahumma laka wa ilayk àti àti ìkọ̀tù lọ́nà. wàá gbé ntọ́ bá wọ̀. ọgbà bisimilá allahu akbar allahumma laka wa ilay aqiqatu fulan. tó bẹ́ẹ̀ ló wá nínú hadith umm al-mu'minin aisha radiyallahu anha eléyìí tí alimami abdulrazak sanani tó fi jáde nínú tírà rẹ̀. ló gbé jáde nínú tírà kí ló kọ tírà Abdulrazak San'ani ẹjọ́ bá mọ̀ kọ́ aṣọ kọ́kọ́ ẹ̀ tírà Abdulrazak San'ani tí wọ́n ti gbádé kì í jáde ẹ̀yà. الإمام عبد الرزاق الصنعاني ونترى كانت حديث ثبت رواه عبد الرزاق الصنعاني إذا لوا إواسو ẹ̀fọ́ ní kíní sọ̀rọ̀. àlẹ́ àdáhùn lè kíkọ. ẹ kírètì ẹ àlẹ́ kírètì pọ̀ ní. síra àwọn tẹ̀sẹ̀ wáyé ní kò tíì ẹgbẹ́ kíní sọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi. ń bọ́ lọ́wọ́ àlẹ́ àdáhùn lẹ́yìn ẹ̀sẹ̀ kó lárúbá àgbọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀. sáwọn àríkì kan. olùkọ́ tí ó wù wá lẹ́yìn ní ìdí Náà. Ó kọ ìrìn àti wá sọ́dọ̀. Kí ló kọ síra náà? Al-Mufannaf. Al-Mufannaf. Al-Mufannaf. Ọ̀yà pé ìtàn. Tọ́. ìgbà wo ló ká sọ ọmọ lórúkọ pẹ̀lú ẹ̀. àti sọ́mọ̀ ní láti fi ọjọ́ kejì. ọjọ́ kelo ọjọ́ keje ọjọ́ keje ọjọ́ keje tábà sọ ló kọ sáájú ọjọ́ keje ńkọ́ ní wọ́n ní ọjọ́ keje lọ́yẹ ká sọ ọmọ lórúkọ ìdáhùn yẹn ò tí ì pé náà kọ̀tọ́ ká sọ kó di pọ́jọ́ keje pé àwọn ẹni tí wọ́n sọ ọmọ lórúkọ kó tó di ọjọ́ keje pé ńkọ́ aládàáda lẹ̀ ni wọn sá sọ ẹ lọ́jọ́ kò ẹlòmíì ẹ gbà. Naam.

ìjọ wo ló yẹ ká sọmọ lórúkọ pẹ̀lú ẹ̀. orúkọ mi ni alhaji isaac abdulrahman ìpínlẹ̀ ìsọ̀kọ̀gbẹ̀rẹ̀ ọ̀yọ́ pátá pásọmọ lórúkọ ní ìjọ kejì tàbí ó sì tọ́ pásọmọ lórúkọ lóbi ẹ̀sẹ̀ tàbá ti sílẹ̀. tàbá sọ́njọ́ kejì kẹta kí ló lè tẹ̀lé. ìfàgbọ́n kílẹ̀. ní àtúntò àjọ kan òṣìṣẹ́ dáhùn ọmọ ọ̀dọ̀ sọ́nà ìgbà tó ìsọ̀lá dé sókè tẹ́fà wọn sábà rẹ̀ ó ní abímọ fún mi ní alẹ́ àná olùsọ́lé oko bàbá ńlá mi ìbẹ̀rọ̀ rẹ̀. aláàjì ti dọ́gbọ́n mọ kí ó máa yọ. ṣé ìyá ni wọ́n sọ ọmọ lórúkọ ni àbí bàbá eléyìí àwọn obìnrin àwọn obìnrin àwọn màmá màmá àwọn màmá màmá lọ àwọn obìnrin àwọn màmá màmá tó ti bí máa rí ètò ìtọ́ tí ń bẹ lọ́nà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is very nice biology Abdul Wahab. The person to make the child is the father, not the son. Náà kó ìbò. Ilẹ̀ Yorùbá la wà ní ilẹ̀ Kùrẹ́ṣì Yorùbá. Bàbá náà fún ọmọ olórúkọ. Kì í ṣe ìyá. Kí ló dé tí ìyá bá fún kọ́ kí ló máa ṣẹlẹ̀? Ó ń bọ̀ ọ̀dà wa gbé kàkà mi. tán. ẹ dárúkọ àdìsí kan tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó tọ́ka sí kó yẹ ká sọ àwọn ọmọ alókọ̀tọ̀ dà ẹ wá kàdìsí náà fún wa. àdéhìí tọ́tọ́ ka sí pé ẹ̀sọ́ ọmọ lórúkọ tó dáa. Assalamu alaikum warahmatullah. Àdéhìí náà ń lọ sí ahabul asma lọ́wọ́ àdúgbò wà rárá. Rárá. Àbí ẹ̀sọ́ àwọn ọmọ yìí lórúkọ tó dáa. Èyí sọ kọ́tọ́ lọ nífẹ̀ẹ́ sí jù. ẹlòmí ọba ọbẹ̀ tẹ́ ẹ bá ti mọ ẹ má wà. wọ́n náà ní hadith sanna mahmudullah alayhi sallam ti sọ pé إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم. فأحسنوا أسماءكم. صح حقيقة أبو الدرداء رضي الله عنه olùgbà àdéhùn wa Abu Dawud gbé jáde ní sanadin jẹ̀yẹ̀ tọ́ kẹ́nìkan nínú àwọn ọkùnrin kó wá dárúkọ orúkọ mẹ́wàá tọ́jà tá a lè sọ ọmọkùnrin yóò sì ní abudu abudu nu àwọn orúkọ ní abudu kan là fẹ́ ẹnìkan ti ń bọ̀ àpẹẹrẹ. السلام عليكم ورحمة الله وبركاته اسمي محي الدين ابن عبد الرحيم àwọn kan mẹ́wàá tá a lè sọ ọmọ wa. àlọ́. tí ò ní abudu nínú tí ò ní abudu abudu nínú ó kọ tí ò ní abudu. abudu jáde. ilẹ̀ fọ́ọ̀kan lẹ́ka. ọyà wọ́n máa kọ́ kọ̀ǹsùn ká máa gbọ́ wọ́n sá máa kọ́ kọ̀ǹsùn Ibrahim Ismail Yaakub Ishaq kí ló dé tí gbogbo ẹ tó kọ sí ìdílé lábá lọ́dà wá wa. Muhyiddin Muhyiddin àbẹ́yìn àbẹ́dínì dínì. Ridwan Allah. Ridwan Allah ó ń gán àbẹ́. Gba àwọn ọkọ̀ tó ní kọ́lọ́bìnrin àbọ̀ orí wọn. Hamid Hamidu Muhammad Muhammad Isa Isa Musa.

خديجة خديجة عائشة نعم أبطو سمية خديجة مريم أسيا فاطمة زينب زينب أبوكم رقية رقية فاطمة ما شاء الله ada ẹni tó bá mọ bóòlù yẹn ká pe àwọn orúkọ tí ń bọ̀ yìí àtàtìsí tó wà ń bẹ̀ kọ́ wa sọ orúkọ márùn márùn ẹni tó bá tó bá mọ̀ kó lè ti kọ́ bọ́ wá sí kí n tó dáa kọ́ ọkùnrin kan ọkùnrin kan tí ó ti wà tẹ́lẹ̀ náà bàbá bàbá náà bàbá bàbá bàbá bàbá wọ́n sì ti bàbá tó ti níyàwó ọ̀dà ọ̀dà láàní máa gbọ́ ọ láàní làmídì àmẹ́dì lówó. Fikiru àwọn kan márùn láàní kíláàsì bọ́ọ̀lù àti bọ́ọ̀lù ìṣẹ́ ká máa pe láàní. Ọ̀yọ̀ ọ̀yọ̀ àmọ́ bá ti kò jẹ́ náà pẹ̀lú mi ọgbọ́n wá jíjáre. Àwọn ọmọdé kan tí wọ́n bọ̀rọ̀ sí. Ọ̀dà àbúmọ̀jà ẹ̀ láàánì. Ẹ̀yin láàánì. À ẹ̀gbá ẹ̀gbá. Láàánì. Láàánì. Láàánì. Àwa. Ẹ̀gbá. Ẹ sọ́wọ́n àti kan fún wa. Àrẹ ẹ̀bà wa mí lẹ̀. Àti sọ́wọ́n láti naam láàrin. Muhammad Hawal. Muhammad Hawal ẹ gba ẹ gba láàrin. ẹyin ọ̀sẹ̀ ẹ̀ rí pé láwùjọ wa ní ẹ̀kọ́ tá à ń kọ́ mbẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ tá à ń kàn sọ àwọn èèyàn kò kò dájú kó ṣe déédéé. èyí ó sì máa jẹ ẹ̀hán kí là tún ṣe láàrin. Abdul Awwal Abdul Awwal jama dábàtọ̀ pé láàánì ìtumọ̀ rẹ̀ ni abdul awwal nítorí ẹ̀kọ́ máa pè é nùgbèsè láàánì láàánì láàánì kí ni jẹ́ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì lamidi hamid pé dáadáa àwọn ah, náà ń pè nǹkan bíbà tó ti ẹ̀rí kan ọ̀gbá ọ̀kan ń pè nǹkan bíbà tó ti kọ́ ọ̀ma kí abdul ami kẹsì wọ ọfẹ wọn lómi náà lẹ àwọn tí ọlọlẹ kí ó náà pè é wọ ẹbí wọn ti gbà ẹfẹ lómi dáa àdúpẹ́ làmídì ọ̀yá. asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. olùkọ́ rẹ̀ ní abdullahi ibrahim. làmídì. abdullahi hamid. Mhm. ahmed. ahmed. ọlọ́mọdé tí o bá bá sọ pé ahmed kì í ahmed tọ́ba ń sọ pé ahmed lédè yorùbá kó wọn máa sọ ahmed àwọn agbóyìnbó ahmed àmọ́ tọ́ba ń sọ pé ahmed ahmed kí ni wọ́n gbà lérò wọ́n dára sí wọn ni ẹ o ahmed kí ni wọ́n gbà lérò. ali. ọ̀gá ọ̀yà àwọn ọmọ kékeré ẹ̀ mọ̀ fún wọn jáde mọ́ wọn ò fara balẹ̀ ẹ̀ mọ̀ fún ọmọ kékeré jáde mọ́ yálà ìwọ dáhùn. Ahmed Abdulhamid Abdul Hamid Loko hmm. Lukman hmm. yóò pè márùn tẹ náà pè márùn kókó lọ Kabiru Abdulkadir yóò ṣe Muhammadu Kabiru ah, Muhammadu Kabiru kọ Abdulkadir àti ọkùnrin tẹ Muhammadu Kabiru kọ kò sí ní jẹbẹ kò sí ní jẹ Abdulkadir. Muhammad Kabiru Abdulkadir ni ẹ. ọ̀dà òwúrò awal. Sikiru. Sikiru wọ̀. Ọlọ́mọdé. Bẹ́ẹ̀ni yóò ti máa jẹ́ mọ́fútà. Bàbá ti tún Sikiru ṣe ọ̀ agbẹ̀gbẹ̀. Sikiru lọ fẹ́ dá àkálẹ̀ o. Ẹ bá Sikiru Sikiru ti bàbá máa ní Sikiru wọ́n tún lè kó bínú wáyé. Òtún lé lé. Pé dáadáa. Sikiru wọ̀ síjìrù. ìdíkìrò wọn ọ̀dà wa gbẹ́kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Zákìrùwà Zákìrùwà wíwẹ̀ àgbàdúrà yìí. ẹlòmíì àwọn olùkọ́ mi sọ̀rọ̀ ọkùnrin mi ẹmu ẹmọ́nìkan náà bàbá bàbá tí o ti wá da tẹ́lẹ̀ ọgbà kọgbà ẹni tí o ti wá da bàbá yìí sàwọn ọ̀dọ́ bàbá ẹ̀sà náà bàbá bàbá náà ẹ̀ma bọ̀ wá da ẹ̀ma bọ̀ wá da ara mi náà ẹ̀bọ̀ da ẹ̀bá ni tí wọ́n kọ́ yìí ṣe Hamzat Hamzat ẹ̀sẹ̀ sùúrù hamzat sadiq jamiu asifa sumaila ọ̀yà hamzat ẹ̀wù ẹ̀wù ẹgbẹ́ kìí sẹ́. hamzat hamzat hamzat ah ẹ̀ gbà ètùtù sẹ́yìn náà wí lọ. ọ̀gbìn ẹgbẹ́ bàbá mi. ìyá ni pé gbogbo ẹni tá a pè tá a sọ pé Mr Hamzat ìtòsípè lásán ni kò sí tọ́jú ọbẹ̀ Hamzat. Ah, ah, Àwọn àlejò ọmọ mi ní pẹ́lú àtẹ̀kẹ́rì láti lè lẹ fún nípàyà ọ̀hún. Hamzat. Hamzat. Ẹlọ́jọ́ kò jẹ́jẹ́. Hamzat. Ẹlọ́jọ́ kò jẹ́jẹ́ ẹdun ẹdun ẹdun ẹdun ismail Àwọn àrẹ̀kọ́ àrùn tó láàrín kan tó. Àlékún tó láàrín tó lọ wọ̀tọ̀. Ayé ló kọ́ mi. Mhm. Hamza. Hamza. Ẹ̀wù dáadáa gbọ́. Hamza. Hamza. Hamza. Hamza. Hamza. Torí pé níbi lárúbá ẹ̀ríkọ́ ọkọ̀tà rẹ̀ wọ́n pàdé. Wọ́n ọkọ̀tà rẹ̀ gan sí. Ìgbà tí ìbá ti sọ pé Hamza ẹ̀sìn tó ti ń kà ẹtì títà rẹ̀ ó ti túmọ̀ sí nǹkan mi gidigidi hamza lórí tẹ bá ti dákẹ́ yóò di gẹ́gẹ́ bí hayya ala salat yẹ́sẹ̀ hayya ala salat ẹ̀jẹ̀ bá ti tẹ̀sọ̀ láti máa sọ wọn pé pé ní pé náà tọ́ ẹlẹ́kẹ̀jì òun ni sadiq. Sọ́ọ́ ṣìbí. Ẹ gbà ẹlọjọ kò jẹjẹ wọn rán sí létí ni wọn sọ sí létí abẹkẹ máa ti wá àyè fáwọn èèyàn àlọ àwọn bàbá bàbá àwọn bàbá sọdík nà sọdík ẹ gba wọn ti sọdík àbá wa tún ti wọn gbé dáadáa ẹ gba nítorí wọn fẹ́ wí náà lẹ́yìn náà wí tó àwọn bàbá bàbá ọ̀dà àbúlàṣe. kọ́ndí ẹ̀gbá ẹ̀gbá àní ẹ̀gbá àfẹ́fẹ́ máa ń ṣe ìyànjú kan ẹni tí wọ ìwà ìwà Suleiman kíákíákíá sọdíkì. السلام عليكم ورحمة الله وبركاته إمام سليمان عبد الرحيم صادق اه سيامي سيامي نعم عبد السيامي سيامي ọjà àròjì àmìkọ muhammadu jami lọ́dún ẹlòmíì. Ah, abdulfatah abdulfatah ọ̀yọ̀yọ̀yọ̀yà ọ̀yà jókòó ń bẹ́ wọn gbé kínní kọ̀rọ̀ ọ̀yà àtibá. Ọ̀lẹ́yìnba. Tumaila. Ismail. Mashudi. Mọ̀sirú. Náà. Mọ̀sirú. Saka má wọ ẹnu àwọn èèyàn á. ọgbà àwọn ọmọ ti sọ àwọn ọmọ ti sọ ẹkọ mi ẹkọ mi àwọn ọmọ kékeré ẹkọ mi ọyẹ wa lé ọkọ mi. àwọn ilé ọjọ́ gbà ẹ bá ní pé kí ní sọ̀rọ̀ fóbìnrin kan ẹ bá wa àwọn màmá màmá àwọn màmá màmá tó ń mú kọ yó wọ́n mú kọ bí dáadáa ẹ bá ti pé fún àwọn màmá màmá. ọ̀ya ọkọ̀ márùn-ún tálẹ̀ pé tẹ́tí ó ti gbẹ̀gùn tẹ́lẹ̀ ní. ọ̀ya sílífà ráfà sàfù sàríyù símíà. ọ̀yọ̀yọ̀yà sílífà ẹ̀bọ́ bí ma máa sọ wá ìdí ẹ̀bọ́ bí ẹ̀bọ́ bí àwọn òbí wọ́n máa sọ wá ìfura wọn. ẹ lákùn ẹ nífẹ̀ẹ́ ni tí ó dá ọzọ dáhùn tẹ́ sí ara rẹ̀ náà sílífà. ká máa pe sílífà. kí ni jẹ́ gan-an? tó ó kọ tó yẹ kó ń sọyàn ẹrú lẹ àwọ zolfa báwò máa ní àkóso fún mi láti ọkọ rẹ fún náà ìlọkọ ìzolfa kò nítumọ̀ ló kọ ẹyin náà máa gbà wọlé pé kò nítumọ̀ tó bá tó bẹ̀rẹ̀ ti mú o torí pé sílífà àwọn òtútù máa rẹ̀ sí nǹkan mi ò wọ́n tún kú ká mi ọ̀dà arábá. rọ́bíà. ọlọ́mọdé rábá rábá tún. ẹ má ṣe wáyé ábà nígbà pẹ̀lú ọkùnrin kan bọ́ wájú ẹ̀ lè bọ́ wájú àbúrò máa sọ̀rọ̀ ńgbà tí pè é. kò tẹ̀lé ní kẹ́lọ́ mi wájú náà màmá màmá kò rábà láàrin ilẹ̀. naam bóòlù ẹ̀ka máa ṣe ráfá rọ̀bí àbá ọkọ̀jọ́ra wọn. ẹ pé fún màmá mi màmá mi ẹ̀yin náà lẹ́ni wọ̀ fún yín lẹ́tọ̀ọ́ yín oko obìnrin ni kì í tọpin ma ẹ̀hẹ́n kì í ṣe yóò bá lẹ́kùn yẹn rábà rábà àmọ́ yóò bá ọ̀pọ̀ ká pè kàkà sẹ́mi wọ́n ní rábà àmọ́ ẹ̀rí gbẹ̀mbẹ̀ ọ̀nà sọ sọ tani fún àkè àríjẹ́ka àfúrá tùkà di lágbá. Nà àlóbìn obìn làwa fi ní ìsìnká fúrá kiri jẹ́ka àfúrá. Nà káfúrá àbí káfúrá. Ẹyin tẹ́ ẹ máa jó kàfúrá. Ẹ̀rí Yorùbá lẹ́nu báyìí onítùmọ̀ amọ̀tòfà sóbúra ìtẹ́tọ́ àtẹ́lẹ̀ kan fẹ́ jẹun lórí ẹ̀ ṣé ènìyàn máa jẹ́ àmọ́ sàkúrà àwọn ọmọ ti dẹ́nu àdíje rí bẹ́ẹ̀ ẹ̀ sàkúrà àwọn àbá tó bá ń yọ jáde ní àlùkùrá ni wọ́n ti máa parọ́ yorùbá wọn mú jáde sàkúrà irọ́ láti. sàríyù kọ́ sàríyù wàlẹ́ ọkọ̀ ọ̀yùn náà èyí ó sì wádìí rẹ̀ dáadáa sàríù. náà ẹgbẹ́ kìíní sẹ́ni bá gbọ́ sàríù. ẹgbẹ́ kìíní ẹ̀ẹ́dìdé ẹlòmí ọ̀wá. ó lè sọ̀rọ̀ ó sì wá dúkú mẹ́. sàríù àwọn màmá màmá tó mú kọ́. yàrá. Thank you. ọ̀rẹ́ à ti ń yá. Sàmíyá. Ẹgbẹ́ àwọn. Sẹ́ńbì yóò gbé máa bù. Sẹ́ńbì oná ọkọ̀ pàtàkì kan ní lọ́dọ̀ Yorùbá. Sẹ́ńbì. Tẹ́ bá tún gbogbo dísẹ́rẹ́ yà yé ṣe. Ẹ máa wá àwọn ọkọ̀ yẹn ní sẹ́ńbì. Láti ẹ̀ pé yóò fọ́ gbé dáadáa ni. Kí ni sẹ́ńbì? kí ni símbì ọ̀dẹ̀ fẹ́ lómi láàyè símbì àwọn màmá tí wọ́n mọ ọkọ̀ obìnrin pè dáadáa ẹ bá fún màmá ìjàre ẹ ẹ sì ń gbé kọjá wọn símbì. símbì yàrá. ojú kan náà láti yí torí símbì náà ni símbì hàn ọ̀dà ẹ̀gbá ẹ̀máàkì ti ń bi out lórí tó kọ̀ kankan rálì tóbi mi ọ̀bọ̀ wájú rálì ẹ̀yìn rọ̀ rálì ẹ̀gbá kádídá kọ̀dídà kò sẹ́rí pé kájíjá tẹ̀ sọ yẹn kò mú rálì kò mú ẹni tó ń pè ní rálì má dá o olùgbàdàn bá tó sọ pé rọ́ọ̀fìyà tọ́mà sọ ní Khadija tọ́mà ní Khadija àwọn kan máa wòran ẹ̀yìn ẹ̀fẹ̀ntẹ́ pé ó kọ́ tèmi ń kọ́ Khadija tọ́ kúbúrà. ẹ dáhùn máa jà kúbúrà tọ́ ọ̀gbẹ́ tó máa bá torí pé Yorùbá sọ pé Khadija tó lù kúbúrà àbí òye wa torí ẹ̀ kò sí kúbúrà ẹgbà wa gbẹ̀mù Masha Allah ẹlòmíràn bọ́ wájú náà àwọn obìnrin náà màmá màmá tí ó ti gbẹ̀kùn tẹ́lẹ̀ ó kọ yín náà ni ẹjọ́ bá láyé ọ̀bọ wájú mọ́rìlì lọ́rùbáyà fà tìkìrà. wọ́n ti dárúkọ zikiru mi wọ́n tún ṣe zikira wọn kọ́ ẹ̀bẹ̀ lomi ẹlòmí ọbọ wájú èyí ń rọ dáadáa zikira kómẹ kómẹ kómẹ zikira zikurọ ẹlòmí ẹlòmí náà yẹ obìnrin. نعم ذاكرة ذاكرة الله ذاكرة صدق صدقة اللهم صادقة صدق kò lè jọra wọn kò jọra pẹ̀lú sọ́ọ́díkọ̀ títí. Sídìkọ̀. Járì ọ̀dọ̀ ya járì là ń lọ. Járíà. Járíà tọ́ ayi. Aisha. Bintu. Bintu. Ọ̀ ti gbà. Bintu. Gọ́pà kan jẹ́ Bintu. Kò sí Bintu. Kí ni jẹ́ rẹ̀? Kí ni ayẹ fún ọ wí? Fàtímà. Fàtímà kàkàlì. Tọ́. Ó mú àní màmá rẹ̀ ọgbẹ́ fún màmá ìjà rẹ̀ ó mú ani ó mú ani ó mú ani fà padà àgọ́tì náà. bá ń gbẹ́gùn. ọkùnrin múrí náà ọmọdé kékeré yìí múrí náà ọmọdé kékeré yìí múrí. àwọn ẹ̀kọ́ àwọn tó wà wá. mo tẹ́lọ̀. àgbègbè. títí ìgbà wo la lè kó ẹran àkíkọ̀ pamẹ́dà? títí ìgbà wo la lè kó ẹran àkíkọ̀ pamẹ́dà? tá a bá kó ẹran fún àkíkọ̀ títí ìgbà wo la lè kó pamẹ́dà pẹ̀lú ẹ̀rí? Thank you. tí ọmọ bá jábọ́ no tóyún bá jábọ́ sáàsọ ló kọ àbá ní sọ ló kọ ẹ̀tọ́ bá máa dá nǹkan bọ́ síwájú pẹ̀lú ẹ̀mí. alaikum salaam alaikum salaam àti ọmọ bá jábọ́ àtọ̀rọ̀ orúkọ ẹlẹ́rìí ẹ̀rí ni pé ní ìṣẹ̀lẹ̀ islam sọ ànígbà pé torí according to ìjẹ́ yorùbá level ọmọ bá jábọ́ wọ́n lè mọ̀ pé báyìí pé ọkùnrin wọ́n pè sábà pé ẹ̀ kó tó kúrò láyé yọ fẹ́ yàwó tó méje wọ́n gbé àwọn ìyàwó yẹn ọmọ. bí yorùbá level yẹn sílẹ̀ kí ló dé dáàbì kan ló akọlọlọpọ torí ọjà bọ lẹ́yìn ọ̀sẹ̀ kan asọlọpọ ẹ̀yìn ọsẹ kan tó ṣe nù ya rẹ lọjà bọ sásọlọpọ rárá ó sì dáhùn ìgbà ọlọ́jà bọ tábì sọlọpọ. sábà bí sá náà sábà bí ọ̀sán. àlọ́jà bọ ọjà bọ nù. ok àdìsọlọpọ. àdìsọlọpọ. bẹ́ẹ̀ni. ọgbà tẹlifù mi. àwọn kan jọ ọdún kan bí tí ó jábọ́ nínú ìyá ẹ̀ tí ó bá yìí pé oṣù mẹ́rin ààrẹ sọ̀rọ̀ torí pé oṣù mẹ́rin kọ́ á sọ̀rọ̀ torí pé ti dára ẹ̀. àwa mọ̀ bọ́kùnrin ni bóbi. dáhùn. àmọ̀dọ́gbìn àwọ̀dọ̀ ìbò aṣọ orúkọ orúkọ tó bá ń wà. tó kọ fún ilá fún àbókì. àyẹ̀kọ́ ló kọ fún mi. ní ìdíta lè fún ọ ló kọ mi. ó sì dáhùn. ẹni tá a mọ̀ bọ́pìn ni bóbìn ni ó kọ́ ọ lá. àwọn kọ̀ọ̀kan wà tó da bọ́pìn tó da bóbìn bí kíni. mú kàn wá. a lè fi sọ̀kùnrin a lè fi sọ̀bìnrin. يا أبي حمزة يا أبي أسامة يا أبي معاوية wọ́n á شيخ الإسلام ناصح الإسلام معين الإسلام تطقمو بما يا شيخ الإسلام ناصح الإسلام معين الإسلام nasirul islam tọ́tọ́ kọ́ ọmọ fi pè yàn ẹ̀rí pẹ̀lú ẹ̀rí yìí máa sọ tọkọ̀tọ̀ ẹ̀rí bẹ́ẹ̀rì kẹ́ tó wá náà. àtìlẹ̀ hádàn kí ló dé tó tán ọ̀dà ìbéèrè lọ́nà rẹ̀ kẹlòmí ọ̀wà. àbátọ̀ àwájú yìí ti ronú ya ayayayaya ayáyáyá àbá yìí àbá ẹ kékin gbàdọ́ lọ gbé yẹn tí wọ́n fóònù ti ذكر لا ينسى نعم ذاكر الله أرادان ذاكر لا ينسى من ما يدعو adúpẹ́ adúpẹ́ baba baba rọra yọra rẹ jẹ́jẹ́. Ṣéwò Abdìjẹ́rì Ẹ̀yìnlá lẹ́yìn náà ṣe é kù tó kọ àràtà sọ̀rọ̀ orúkọ là ń sọ ní tó kọ ṣe é kù kí ló kọ rẹ gẹ́gẹ́ rẹ tẹ̀lé ṣé wù á kọ́ ọkọ̀ kan tó ń bẹ lẹ́yìn rẹ̀ kí ni bẹ lẹ́yìn rẹ̀ torí gbàmí tí o bá bá sọ pé ṣé wù kí ẹ máa dábàá lérò ṣé Ahmed àti Tijani láti dúpọ́ àlùsùn náà ni wàá wẹ́ẹ́dẹ́ torí kọ́ máa bọ́rọ̀ rẹ̀ tó ó sọ torí pé yàní ẹni tó iṣẹ́ tó ṣe lé inú ẹ̀. báàsì báàsì báàsì kan gbẹ̀mù. ọgbà ẹ̀rí rẹ̀ ni téèyàn bá ń ṣiṣẹ́ nínú ẹ̀sìn tó fi wàrántì kọ́ máa pè lóko wá gbàdúrà yàn tó fi wàrántì kọ́ máa pè lóko ọlọ́tọ̀. ọ̀dà ẹ bá ní gbọ́ àwọn ọkọ̀ yìí o Kamaluddin Salahuddin Najmuddin Misbahuddin Sharafuddin Nasiruddin tọ́tọ́ kọ́ máa fi sọ̀yàn kí ló fà tó fi tọ́ kí ló fà tí ò fi tọ́ yọ̀lá ayaya baba kan ti na wọn lábẹ́ tẹ ọdà yanni kan ti na wọn àríwọ wọdọ kẹkẹ bila kẹlómi ọwa hmm. salamu aleykum wa rahmatulahi wa barakati orúkọ mi ni muhammed bello láti ilé ìṣàpá ètò ìṣẹ̀lẹ̀ ni pé ogun kan tó jẹ́ tó ní bíìnì bíìnì lẹ́yìn kò kò dá bí o fún máa pè yàn nítorí pé ìtumọ̀ rẹ̀ ó mọ̀ níwájú tó yẹ yẹ. wọ́n fi sọ̀yàn. kí wọ́n fi sọ̀yàn. kí wọ́n ló pera rẹ̀. rárá. kí wọ́n á pàdé òbí dà. ìdí tí òbí dà lè gbé ìtumọ̀ rẹ̀ yóò máa bí wípé bí wípé wọ́n yé èèyàn rẹ̀ nínú ẹ̀sìn. ẹ túmọ̀ kankan fi mọ̀ kamalodi. lodi. àbí kamalodi. kamalodi. bọ́ọ̀lù dáadọ́ kábẹ́ẹ̀tì lábẹ́ lọ gbọ́ ní ìtúmọ̀ kamalodi. Allahu a'lam. tọ́ àdúgbò ọ̀yàwó. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. ọ̀yọ̀yọ̀yà. ọ̀sán tí wọ́n máa fi wọ́n sọ̀rọ̀ ní ọkọ̀ tó ní díẹ̀ nìdí nìyẹn torí pé ó mú kí ẹni tí wọ́n sọ̀rọ̀ pọ̀ yẹn wọ́n ṣàfihàn ẹ̀sìn sọ́dọ̀ rẹ̀ bíi ẹ̀bá ìdí nìsín ń pé ẹni tó pín ẹ̀sìn òun yóò bá wọn ṣe déédéé wọn tàbí ti ẹ̀sìn sọ́dọ̀ rẹ̀. àzẹ̀ǹgbé wọ́n fi yín ẹ̀sìn. àbí wọ́n bẹ̀ sí yín. ìtumọ̀ rẹ̀. àní ọ̀sọ́ yorùbá dé. wọ́n fi ẹ̀sìn yín lọ́nà tó jẹ́ pé tábà àgbọ̀yẹ̀ ẹ̀gbẹ́ tí ọ̀bá sí ẹni yẹn nǹkan tó ti kù lára ẹ̀sìn bíi ti ọwọ́ dùdín. wọ́n ní àwọn jọ wá fi sọ àwọn èèyàn bóòlù àti wá bóòlù àti túmọ̀ rẹ̀ yóò fi àwọn yìí ìdúmọ̀ rẹ̀ padà sọ́dọ̀ ẹ̀ láwọn ẹbí ìṣòro ju dín ní sè á lọ pé ẹ̀sìn sọ mí di ìmọ̀lẹ̀ kẹ́lẹ́. àwọn kan sọ pé a ní fa orí ọmọ tuntun bìnrin tẹ́mẹ̀tọ́ sọ bẹ́ẹ̀ kí lọ́fà ẹ̀dọ́ máa mọ̀ kọ́ ajá ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin wọ́n láà ní fa orí ọmọ tuntun bìnrin ibẹ̀ yìí náà ti gbọ́ ní ibẹ̀ yìí náà máa béèrè pé wọ́n ní orí ọmọkùnrin nìkan láàfà wọ́n là ní fatobìnrin gbọ́ bẹ́ẹ̀ ni. náà ẹjọ́ máa mọ̀ kọ́ bọ́ bẹ̀ ọ̀gá àti gbẹ̀gùn kan bọ́ bẹ̀ ká kú. sàwọn àlejò àti ìdọ́lá ìmáàmù ibùdó hasan lọ́sọ̀rọ̀ yìí nítorí pé àdìsí lọ́wọ́ látọ̀dọ̀ ní sọ́lá ìṣọ́lá ìmáàmù lànà bí bá ọkọ̀ fún ní àgbóyè tí wọ́n tọ́ fi sọ pé kò sí ògbó ìdílé bá dá lọ́mà sọ ẹgbẹ́rún ti jẹ́ eléyàn riwaya kan látọ̀dọ̀ ìmáàmù Ahmad ibn Hanbal rahimahullah riwaya yẹn ti nítorí pé ìwádìí ẹ̀ ń ṣàkójọpọ̀ nǹkan púpọ̀ ó ní wọ́n sọ lórúkọ ńjọ́ kejì ó ní wọ́n pẹ̀ràn àkíkọ rẹ̀ ńjọ́ kejì wọ́n sì parí fún ńjọ́ kejì báwo wá ló ti ṣe jẹ́ pé fífárí fọkùnrin lásán wí tó sì jẹ́ pé àtorúkọ àti ẹran pípa iná ló tún bóbìnrin wí pẹ̀lú bọ́rọ̀ sì ṣe wá tó bá ń pè lẹ́ bá gùn lé ó túmọ̀ sí pẹ̀lú nǹkan gùn lé àbí òye wa aha nítorí pé ẹ̀yìn àgàtọ̀ tẹ gbẹ́sẹ̀ lé tẹ́lẹ̀ fẹ́ fi dúró ó ti yẹ̀ máa ń lẹ́sẹ̀ tó tóbi pẹ́ dúró torí pé kò sẹ́rì bẹ́ẹ̀ rárá fún yín eléyìí wọn máa ń pè nínú ṣẹ̀ríà tí ọ̀rọ̀ bá ti wá ní wíwá akọ́kùnrin là ń sọ ó sì kárí obìnrin wọn máa ń pè ní kíni ìjọba àmọ̀kọ́ aṣọ kọgbẹ́rù tọ̀rọ̀ bá wá kọkùnrin àti obìnrin náà fi ń bá wí ó sì jáde jáde kọkùnrin là ń sọ̀rọ̀ náà. ẹ̀yà fún bàbá àti rẹ̀. ohun tí wọ́n ń pè ní wípé orúkọ mi ní asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh orúkọ mi ní sọ́ọ́dí bashir láti ìgbìmọ̀ gbogbo ìdájọ́ tí ó bá ti wá tó bá ti ní ìgbẹ́ ọkùnrin ló ń bá wí gbogbo obìnrin náà wí sábà ń ilé abidjan ní ìgbésọ̀sì eléyìí di àwọn alùbàlágà ní yóò sàdé àwọn alùsẹ̀ríà èdè àwọn alùsẹ̀ríà ní kẹsàn. a ẹ̀kọ́ fún wa darí. Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Torí pé nínú ìṣẹ̀ríà wọ́n tún pé kó lè já lọ fún Buhari. Àbínú náà <laughs> ẹgbẹ́ akíní sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ abúlé alákọ̀ọ́kọ́ gàdí ẹ̀jú dára ẹ̀jẹ̀ ok ìjọ wo lásọmọ lápẹ̀rẹ̀ àkíkọ̀ báwo láti dè májọ́ náà báwo láti ka ọjọ́ náà. sàmúlò àdìgbò àti làwọn ará kan ẹ̀dàpọ̀ àbújá ẹ̀ ẹ̀dẹ̀ àfin lọ́kọ̀ tí ní tẹ̀lé yìí àbẹ́tàwọn èèyàn tó jẹ́ títà rárá rárá rárá. ẹ̀yin tẹ̀ wà lápapọ̀ ilẹ̀ ẹ̀kọ́ wa ẹ̀kọ́ wa tó kọ́ lálẹ́ ìyàwó ìyàwó ìyàwó ẹ lọ dáhùn. ẹ jẹ́ pé oṣù ọlá yọ dáhùn tó ọba á dáhùn yẹ bọ́ bẹ́ẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. a máa sọ ọmọ lórúkọ ní ẹjọ́ kan. ẹ̀dá kọ yín ẹ̀dá kọ lé yín. ìgbàw hmm. ayọ̀bá mi ìgbòlálé. a máa sọ ọmọ yín ní dọ́kítì. ó láti wá ìmọ̀jọ́ bí dọ́kítì. pápá ìlú ni òní ní gómìnà. ní yọmúlẹ̀ sílẹ̀. nísìnyí àti ìsìn mọ́jú ọjọ́ ìdí sí ìdọ̀ tí wọ́n ti mọ ilé nì á kò ní mọ ọkùnrin wọn pé ìtàrí gómìnà àd láti mọ lórúkọ ọmọdé kejì mo dá pé abá ti lọ sí mọ̀tí ó jẹ́ ti lọ ọkùnrin wọn pé àd mo mọ́ lè nìyẹn. ọ̀dà àti ìkìmọ̀ kiri. àti àti ìkìmọ̀ kiri ìlú sọ́nà ni pé. àti ìkìmọ̀ kiri wọ̀ ọ̀run sì ti wọ̀. àti ìkìmọ̀ kiri ọ̀run sì ti wọ̀ ẹ̀yìn àti ìkìmọ̀ ọ̀run ti wọ̀ wọ́n mọ̀ fún tẹ̀sán náà ní àwọn láti gbé. olórí la wá fi ṣe mama green. ká ìjọba máa ń lo mama green. ẹ ń ṣe máa ń tí ọ̀yọ́ ká ṣe máa ní. àwa máa fi sọ láti falẹ̀ ládùúgbò wa. ẹ̀yin ní sọ̀rọ̀ ìgbé mu ní àwa ni àwa láti lé o. rárá rárá ẹ ní sọ nǹkan mọ́ nǹkan tí ò òòrùn sí wọ̀. Mhm. Mhm. ẹgbẹ́gun kan ẹgbẹ́gun kan bẹ́ẹ̀ o. ọ̀nà kílẹ̀ yẹn rí sí àwọn tí máa sọ ọmọ ló kọjọ́ keje tí wọ́n máa pẹ́ hàn kí kọjọ́ keje kílẹ̀ rí sí. sáwọn ibò ń tún lára. ẹ ṣe dúró. ẹni tó máa ń jẹ́ Ibrahim Aliyu láti ọ̀rẹ́ wọn wà kí lẹ́yìn rí sí àwọn ẹni tí máa sọ ọmọ ló kọjọ́ keje táwọn máa pẹ ẹran àkíkọ ọjọ́ keje ẹjọ́ bá ti ń dáhùn nínú àwọn bàbá bàbá. àwọn bàbá tó dàgbà ẹ mọ̀ kí nǹkan ẹ̀ ń fi wàhálà báyìí bí bàbá kan mọ̀ tààbò yín pé àwọn ọjọ́ keje ni àwọn ọbí sáà ti lọ ń pẹ̀ ọ̀là ń lu kan bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ pé lè má mú lò ó ní gbogbo ọ̀dọ́ tó bá fara mọ́ kéjọ́ keje làwọn ọmọ sọmọdún kọ làwọn ọmọ ọjà ọ̀gbọ́dọ̀ wọ́n mọ́ síláṣí àwọn ọmọ tí wọ́n kó dé tọlọ́pàá tó di tí wọ́n kó láti ibẹ̀ tí wọ́n kó wá tó kó máa sọ̀nbì ní tọlọ́pàá odidi lè má mú lò lọ́dá wàhálà alẹ́ mbẹ́ o ilẹ̀ rí tí wọ́n sọ ọmọ lóko ọjọ́ keje wọ́n pẹ̀ràn àkíkọ̀ ọjọ́ keje bàbá tó dàgbà yín ń dò ń dò ẹ̀yin ọ̀dọ́ ẹ dàgbà yín bàbá ẹ bá wa dàgbà yín àwọn bàbá tí máa dá wàhálà alẹ́ nìkan dà o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Abdulrahman Ibùn Yusuf Ọ̀gádùkọ̀. Ìdí tí wọ́n fi tàbí sọmọ ní orúkọ. Àdékìlẹ̀ yẹn rí sí i. Ìlẹ̀ rí sí àwọn ọmọ tí máa ń sọmọ ló kọjọ́ keje. Tá máa ń bẹ̀rẹ̀ àkíkọ̀ ọjọ́ keje. Bẹ́ẹ̀sì kí o bàtú kú wọn ké. Ọjọ́ méje náà ń bẹ nínú ọjọ́. Ọjọ́ méje. Ok, mi bẹ́ẹ̀ nu gíra. Òtítọ́ kẹjọ mẹ́ẹ̀ tó gbogbo ọjọ́jọ́ méje ni ọjọ́ méje ló wà nínú ọjọ́ kò sí dọ́kẹ́. ẹ ṣàlàyé kò yé wa o. yóò máa ràn ìdílé lọ́wọ́ mhm. yóò máa ràn lọ́wọ́ yóò máa ràn. kàkà yorùbá kàkà yorùbá. yóò máa ràn lọ́wọ́. àti ẹ bá wọn kà yorùbá káfí kó lè dé. Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday. Mhm. ọjọ́ mi láti bọ́ tó lọ mọ́lẹ̀ ọjọ́ méje lọ́wọ́ àná ọjọ́. Ah, ẹlẹ́yìn yóò bá lẹ́nu ẹ rí ká. kí àwọn bàbá kí lẹ ní tí wọ́n sọ wá dá ẹ má bọ̀ dání. ẹ má gbàgbé àtọ́ alákọ̀ọ́sí. láwọn àlejò ní alájà kọ̀ọ̀rọ̀ àfọ̀sọ̀rọ̀ àlùkò àwọn tó bá sọmọ lóko bẹ́ẹ̀ wọ́n gbọ́ àgbóyè ẹ̀sìn wọ́n fi sọmọ lóko bẹ́ẹ̀ ẹ ní takọ ọmọ yín tó bá ní dọ́kìtì òun fẹ́ sọ ma. ẹ gbọ́dọ̀ gbọ́ pẹ̀lú ẹ̀sìn lọ́la. ẹ ti lọ sọ fún bàbá rẹ̀ máa péjọ jimá rẹ̀ bí ma. ọmọ wa sọ péjọ alamisi ìlò òun ó para kíkọ tòun. bẹ́ẹ̀ padà lọ bá bàbá rẹ̀ máa mú abẹ́ẹ̀dì lọ bá. bí wọ́n lọ bá sí ọ̀pá ni wọ́n máa pe àwọn tó gbàgbọ́ yẹn tuntun ìlànà ìsọmọlúkọ lónìí. ó kẹ́ tí bàbá rẹ̀ máa ń ba yàrá kò lè yarí wọn lọ pẹ̀lú mi. àgbẹ̀ yarí wọn lọ o gẹ́gẹ́ bí lè bá mú lè bá mú òòlù. kò lè yarí kò lè yarí àwọn ọ̀dọ́ tí wọ́n bá wọlé ẹ̀sìn náà lójú wọn. ẹ báwọn ọ̀dọ́ lẹ pè lọ́la kàtàkì. rárá o àwọn tí ọ̀bà yé wọn sọ wà. ok alákílá àgbẹ̀ wọn alágbọ̀yé àbá alákatakí sí láàmú. àwọn tó gbàgbọ́ yẹ fún láàmú fún wọn tẹ. tọ adẹ́pẹ́ bàbá ní alágbọ̀yé ẹ̀sìn láàmú àgbọ̀ ànígbò wọn ní alákatakí sí ẹ̀sìn máa ọ̀nà àkẹ́ ẹni tí bàbá yìí máa ba yarí tó lò wọ́n wá hmm. ó ní à kílẹ̀ kó kọrin. àwọn ti àbúrò ọkọ. sàgbé àbúrò ọkọ ti gba àkùbá lè. Hmm. àwọn ọmọ rẹ ti kàn máa lọ. Hmm. olóró àwọn ọmọ ọjọ́ méje làwọn o tó wọn wá sọ ẹ wá lẹ́ lọ pa àwọn míì kí ni kó ká pè yàn gan wa bá ní fọmọ ló kọ ẹyin náà ní àwọn ọmọ alágbọ̀yé láàmú pè wọn náà kí ni kó fẹ́ lọ pàápàá kan akọ àfọmọ ló kọ gan náà kó lè ṣe wá àti kó fi lè sọ nǹkan tó yẹ ká máa ṣe fún wa náà lápá. táwọn bùkátà wà sí wọn ìta àgbọ̀jọ ojúmọ́ ìta àtúntò ti dá lẹ́kọ̀ọ́ tó ojúmọ́ tí ò ti tó. àkọ́yẹ ká máa gbọ́ gbogbo wa náà ni. ká máa gbọ́ gbogbo wa. àní kí ni ìdájọ́ ká pàdé àbá àkàlẹ̀ nípa àfẹ́sọmọlúkọ̀ àwọn tá a gbọ́ tí wọ́n gbàgbọ́ yẹn sábà ti tù wọn ọ̀nà tá a wà tó àwọn òfin hàn wá. tó kù ká dà pé ẹnìkan náà ṣẹ̀ bá ń kó kọ ọmọ jáde òun gẹ́gẹ́ bíi rédíò ọ̀yọ́. tòkálẹ̀ nídìí ẹ̀fún ẹ lówó tẹ fẹ́ náà rí. torí pé ní ìsìn. Ah, àwọn wà fi tẹ̀mí lè la àwọn ò gbowó àwọn míì lè wà fífẹ́ ìgbà tó ń gbà pé. kò sí ìdáyé kò sí ìdáyé pé wọ́n wà fífẹ́ mi lè dẹ́yìn ọkẹ gbogbo owó kọ́mọ ọmọ gbọ̀ ẹsẹ̀ sùúrù bàbá owó ọmọ tẹ̀ ọlọ́run ló ọkọ̀ a sọ yóò ní ẹni tó bá wá sí bàbá tí bá ń fa pàjá ní ẹsílẹ̀kùn fún bísọ̀ bá wọlé ọ̀sán jáde ẹni tá ní ra ọlọ́jẹ lásán wọ́n ń wo oúnjẹ lọ́nà tí ọ̀dà lọ́nà tó dọ̀tí wọ́n lè sọ pé ah bàbá ó bẹ̀rẹ̀ sí ṣe kútùbà ó ẹ bẹ̀rẹ̀ sí kó kàdé ó bá lẹ́kù ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ká. wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀dà ọ̀lẹ́ gbogbo etí máa ń ṣe bẹ́ẹ̀ sátù máa ń àbá ní má. ẹ̀ẹ́dá ni ọmọ sọmọ rẹ̀ ló kọ́ fúnra ara yín lẹ́sọ̀ ọmọ ló kọ́ lẹ́yìn wá gbà náà tó burú kí yóò ti kọ́ ọmọ kó tó fẹ́ ó yẹ kí bàbá ọmọ àti ọmọ náà ti mọ̀ tó sọ́jà kí ni yorùbá wá kà táwọn akófin dámọ̀ràn ó kọjá àtọ̀. ẹni tí ọba ní. kọ́lọ̀ mẹ́jẹ. ẹni tí ọba bá wọn bọ̀ dámọ̀ràn. wọ́n máa wọ pé táwọn bá tún jẹ́ kí obìnrin kọ́ mọ ọkọ ọmọ kó tó di fáwọn pé jáde ọmọ lè kú máa lọ. ẹni tí ọba bá bọ̀ yìí. ní yorùbá lẹ́bù. wọ́n á so obìnrin tó bímọ wọ́n sọ di back to sender. so àjẹpẹ́ inshallah àti dúpẹ́ bọ́lọ̀ ẹ̀yin bá wọn lọ síbi pé ẹ fẹ́ bá wọn sọmọ ló kọ fa ẹ̀ dáhùn ẹ dáhùn náà mọ fi gbogbo èèyàn léèrè ṣé àwọn ẹni tí màá lọ bá àwọn tọmọ ló kọ ń bẹ ń bì tó ń bẹ ń bì ẹ̀ńtọ́ bá ń bẹ ń bì kọ́ á ti fẹ́ jà rẹ̀ àdúpẹ́ kọ́nà wọ́n jẹ́ ti bẹ́ẹ̀ ńlẹ̀ yìí sá àgbà máa ti bẹ́ẹ̀ ọmọ rẹ̀ àti ṣe máa ní láti òní lọ ẹ̀rẹ́ lómi náà gẹ̀ẹ́bí tí ọ̀gbẹ́ sì yé dé tọ́ bá fi ma tí wọ́n bá kó àwọn àbájọ yóò máa wọ́pọ̀ mọ̀ ní lálùbáríkà ó lè máa wọ́pọ̀ mọ̀ ó kù máa wọn lọ. bọ́mọ bá pàpọ̀ yé bàbá àtìyá lè yarí mọ́ lọ́gbà àwọn òṣèré olóyún táwọn àwọn ti pẹgbẹ́ àwọn ti para àwọn ti pẹbí àwọn àgbọ̀ kékeré ni kọ́ra lè má mú báyìí bọ̀ àtọ̀ ọmọ ló kọ́. gbogbo eléyìí ọlọ́run jẹ lásán bàbá ẹgbẹ́ kùn tó bá wù ẹgbàá eléyìí jẹ́ bá làwọn náà pọ̀ lọ́mọ tí ẹ bá ti ń kọ́ ẹ̀sùn yìí èèyàn máa lò tí èèyàn bá ti ń gbẹ́sìn èèyàn máa lò ọ̀sánfààní nínú kálá gbẹ́sìn yìí ká má lò. jọ̀mọ́ kí ni ìdájọ́ ká fi irun orí ọmọ alẹ̀ ká má fà á ká pàtì sórí ẹ̀. sẹ́wọ̀n kí ni àbá ti lọ tako sànẹ́lì Muhammad sallallahu alaihi wa sallam. sẹ́sì irun orí ọmọ bá kàyàn lára sẹ́gbẹ̀ẹ́ ni àbí ìsẹ̀gbẹ̀ kìí sẹ̀gbìn àjà irun lélẹ̀ yẹn kìí sẹ̀gbẹ̀ àbíkàn ni kìí sẹ̀gbìn ẹ̀dí wá sálù aláṣẹ irun orí ọmọ tí wọn ọba wá kàn yín lẹ́nu lọ sálù aláṣẹ abẹ́ nfapá ẹ̀fọ́ ẹsẹ̀ tọ́kàn á ah, èèyàn gbẹ́sì yẹn nù èèyàn gbẹ́sì yẹn nù onídìílé ọ̀yẹ̀kẹ́ padà àmọ́ pẹ́ẹ́kì lòun sọ́dà ní ìgbé àtìtàn òsètọ́jọ́ bẹ́ẹ̀ irun lélẹ̀ yìí lẹ́yìn náà akérèmọ fún mi wá ìbéèrè mẹ́ta lọ́wọ́ afẹ́kù ní ìsìnká tó túká lónìí. kí ni ìdájọ́ ká bímọ ká pa àwọn èèyàn kan wá jẹun ẹ̀rí tó lẹ́yìn náà dá wàhálà lẹ̀ wọ́n lè ti torí rẹ̀ kó wọ́n máa sọ pé ó ti tó ń bí díà nítorí kí wọ́n bímọ ìwọ náà lọ ọbẹ̀ ọlọ jẹun especially àwọn aláìlágbọ̀ọ́yé ti pọ̀ láyé nìyí sáńpẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ni tó yìí tẹ̀sí ni kan ti ń dárú kúdù oríṣiríṣi lẹ̀ wọ́n mú yàn wọ́n lẹ kankan máa ẹ̀sẹ̀ bá lè jáde náà ti wọ́n ẹni tó bá wù wọ́n ní ọ̀wọ̀ ẹni tó bá wù wọ́n ò ní wọ̀ ẹ mọ̀ pé le ó máa ń bí ìsìnà ńlá ni tí wọ́n fi sọ pé bàbá àwọn bẹ́ẹ̀ náà ti yá àwọn obìnrin náà ti mi ṣe ẹ̀kọ́ ọ̀nà rẹ̀ ìwọ lọ mọ ọmọ náà ìwọ lọ ọmọ àlùfẹ́ mìíràn wo ló

n tí ń ṣe gbogbo wa lójoojúmọ́ yìí kí ló dé tàn nílé dáhùn ẹ wá dáhùn ẹ wá dáhùn jàre ara Kaduna. Náà. orúkọ àwọn ìgbàsíláwọ̀ jẹ́ àtẹ̀rọ̀ ọmọ ọmọ rẹ̀ ìbáwọ̀ mọ́ká àti ìdíje àbúgbé láti Kaduna lọ́dọ̀ ìbùsùn ẹ̀ náà ní mọ́ká sí mọ́ká kàtọ́. àkọ́kọ́ mi ni wípé tí a bá bímọ alùpùpù ọlọ́kọ̀ níjọ́ tàbí ẹlẹ́ẹ̀kejì alùpùpù ọlọ́kọ̀ níjọ́ kejì wàlímọ̀ ni wọ́n pe ká pé ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí kí wọ́n bá a fi wọn nígbà tí kálukú ọmọ jẹun tí wọ́n sì mọ̀ lọ. àmọ́ ká péjọ wípé à ń ṣe ìtumọ̀ lónìí àwọn apàlà àfà wọ́n wá ṣàdúrà wọ́n gbé fáànù méjì lẹ̀ owó tàbáríkà ní owó tọ́mọ ọ̀dọ̀ mi bíbí àná bíbí ẹ̀ nífọ̀. àbọ̀kọ̀ sábúrú nínú kí a sọmọ lóko nígbà náà ká pe ara àti ẹbí wọ́n bá a fi ìdúró sọ wọ́n mọ̀ jẹ́jẹ́ fún kálukú kálukú sì máa lọ ní rẹ̀ àmọ́ káwá kótó àwọn aláàbà wọ́n máa sọ pé àwọn olófẹ́ràn rẹ̀ afẹ́gbowó ọmọdọ̀ afẹ́gbowó àlùbáríkà afẹ́gbowó wípé ìyá ọ̀sọ̀ oòrùn ọ̀sọ̀ láyọ̀ kò sí àlùbáríkà kẹ̀kẹ́ lọ́la fáàkẹ́ lẹ́yìn bàbá àtọmọ lẹ́yìn fọmọ ní àlùbáríkà tó ilé ìlọ́fà ilé ìlọ́fà ti àyíká lẹ́yìn. ẹ̀rí pé wọ́n ó sì àdúrà fún ọ bàbá ó sì àdúrà fún ọmọ. ṣé wọ́n fọlọ̀ wọ́n fọlá àwọn ìta ni. wọ́n ṣàdúrà fún ọ. òṣèkélà ẹ̀rí tó sọ pé ẹlòmíì náà lè ṣàdúrà fún Kọ́lá àlùbáríkà. ọ̀sẹ̀ ìfọ̀rẹ́ ẹ̀rọ àfáàrẹ̀ ìfàmúlẹ̀. àjọpẹ̀ ẹ̀dùkọjá ẹ̀dùkọjá géèjì yàtọ̀ sílẹ̀ yùn ẹ̀ tún mẹ́rin wá lórí pé ẹ lè ṣe oúnjẹ pé ẹ bí ọ̀rẹ́ ara ẹ̀ mẹ́rin ẹ̀ wá. yóò bá lásìlẹ̀ tó. ó jẹ́ àṣàyàn tó sẹ́yọ̀. ó pe àwọn sàbẹ̀ kí wọ́n bá sọ̀rọ̀ yìí mà. tí ẹ bá mú àdéhùn wọn ẹgbẹ́ kù lálẹ́ ẹ̀kún ńlá ẹ lọ ẹ lọ mọ́tà lọ ní ti ń bọ̀. ẹ lẹ́rìí òsì ẹ̀jọba mẹ́rin rẹ̀ kọ́ wá tán náà ẹ̀rí ọ̀tọ̀ ẹ̀rí kọ̀tọ̀ yálà ẹnìkan náà wọ́n lẹ̀ ẹ̀yà. Àwọn àlejò àmìtẹ́lẹ̀ ọlọ́run tó ń lò. Orúkọ mi ni ìlú wa ń máa fàṣà sí. Bí èèyàn bá bí máa dá, kí òótọ́ wá sí wàhálà ní ìjọ́ kejì tó bá tẹ̀lé. ẹ̀rí rẹ̀ náà ni pé ìgbà káàdọ̀ bí ti ní ká fa orí fọmọ káàdẹ̀ fọmọ ló bọ káàdẹ̀ pẹrẹ fún so ànábì ti dá bẹ́ẹ̀ rẹ̀ kò sàlàyé bá ti sẹ̀rẹ̀ yẹn fún wa ẹni tó bá pín yẹn síbẹ̀ àlè tako tó bàjẹ́ yóò ṣe. ẹgbẹ́ bá ti tún àlè tako. sàlàyé. tó bá dànù pé tó pè yàn sí tó burú tó nítorí pé. àlọ́ òní kankan sọ fẹ́ ló kọ́ bẹ́ẹ̀ o. èyí máa ń di yorùbá lẹ́kùn mọ́ nípa ọ̀sán. orúkọ mi ni Idris Abdulrahman ó tọ́ ẹ̀rí lórí àlékún àtẹlẹ́ nǹkan pé àwòlé wà lọ́wọ́ bíi ṣáàd èyí ìfẹ́rúkọ́ bímọ. ká ah. òfin kí ló ń tẹ̀lé tó fi ní àwòlé wà lọ́wọ́ ìyàwó ni. ẹ̀hẹ́n tó ìwọ lájọ ìyàwó àtọmọ kí ló pa wọn pọ̀. òtún sí ìmáàmù tó ń kẹrin òun náà tún sọ pé pọ̀ sẹ́rìn tó ń ẹlòmíì ẹlòmíì. Fọwọ́lẹ́kọ̀ ọdún máa ń kájú. Ó kọ́ mi ní ọ̀lẹ́yà ọmọ Ismail láti lè wò mí. Náà, ẹ̀rí tó wà lórí. Tọ́tọ́ pọ̀tọ̀. Ó tọ́. Ẹ̀rí rẹ̀. Ẹ̀rí ni pé Màáwíà sáàmì tó pe tó ṣe àkíkọ̀ tó pe sàbí àwọn sàárà láti wá jẹ tó jẹ àkíkọ̀ tí wọ́n lè ṣe àdúrà fún. Ìbò mẹ́ èyí máa ṣe creativity ọ sọ pé inú súra báyìí wá bẹ́ẹ̀. mo gbọ́ rí àwọn kárí. ìfọ̀sẹ̀ o ti fi tẹ́lẹ̀ náà hàn. wọ́n bẹ̀rẹ̀ wá wọ̀ lọ́wọ́ tí mo jókòó. tọ ẹlòmíì ẹni tó rántí jẹ. aleykum salaam. Salamu alaikum. Èmi ni Muhammad Awal. Abdul Awal. Aranta sọ̀rọ̀ kìí ṣe Muhammad Awal. Abdul Awal. Abdul Awal. Láti ilé Alábó mọ. tí wọ́n bá ní kí wọ́n tí wọ́n bá jẹ oúnjẹ ẹ̀yìn eléyìí ó wà nítorí pé ó ṣèdùnnú. ọ̀gá kò sí wàhálà ẹlòmíì kan á kọ́ bíríìjì ẹ̀ náà. Adékúnlé ọ̀kọ̀ọ̀kọ̀ sọ́nà. Orúkọ mi ni Mùsùlùmí Bọ́nà Bìlà yìí. Ó tọ́ ká dáhùn tí wọ́n bá pè wọ́n fún. nígbà tí ní dáhùn títí gangan títí gangan. ìmáàmù tó ń kọ́ yìí wọ́n sọ wípé. bolo ti kọ́. bolo bolo kọ́ yìí ti kọ́. èyí máa ṣe bá kàn máa títírà o. ara tá a fẹ́ fà yọ ni wọ́n jẹ́ pé à ń kọ́ kí o à ń ka kí o. ní ká ń ṣe pé a kàn máa fọpọlọ pé tó ti ilẹ̀ bá di pé ọba ha sábà ní àbá ọ̀rọ̀ tẹ́ sọ ẹ sí ibi tó bá wà. Alẹ́ rí ẹ̀rí gbogbo ilé ọ̀rọ̀ àwọn èèyàn ni ọ̀rọ̀ àwọn èèyàn ni ẹ. bẹ́ẹ̀ ni a máa jà ẹ máa ṣe ẹ máa kó àwọn èèyàn lẹ́nu jọ pé ẹ bí máa ń gbà mí ẹ wàá mẹ́rin ẹ̀ náà. inú tí a aládàbò mú fún ọ ṣe lè máa ń gbà wa sọ. wà ọwọ́ abẹ́ nínú aládàbò mú fún ọ ṣe máa ń bọ̀ kọ́ rí bóòlù tí wàá wọ̀. kí ló bá fẹ́ tún ìyà jẹ ó ní ẹlọ wo bí bàbá fóònù ti wá mẹ́ bẹ́ẹ̀ wọ́n kàn gbọ́ tẹ́ ń sọ fóònù ti wá wá mẹ́. ó bẹ́ẹ̀ mú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu. tọ́ tani ó kọ́mplìtì ẹ̀ ọ̀rọ̀ yẹn pàtàkì gan-an ní dáwọ́ alálẹ̀ láàrin àwọn ọ̀dọ́ tani ó kọ́mplìtì ẹ̀ màáyì sẹ́ẹ̀lì wà àbọ̀rọ̀ lásán àmọ̀ bọ̀rọ̀ lásán ẹ̀rí ẹ̀rí kọ́lọ́ lọ́wọ́ bọ́rọ̀ lọ́sọ́. Báwo ni kò tó ń bẹ̀rù náà? Ẹ̀rí mi ni wípé ọ̀dẹ́sọ̀ bó ti rí. Ẹ̀rí mi kọ́tọ́, ẹ̀rí mi lórí pé kọ̀tọ̀, èwo. Ọ̀tọ̀. Ẹ̀gbín. Ìbẹ̀rù sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́. Ń bọ̀ ń kí a ṣe wòlíì mọ̀ bí ọjọ́ àti ìgbọ́lẹ̀ náà wọn. ìyàwó nìyẹn ìgbéyàwó nìyẹn. Ah, ah. Ọ̀rẹ́ ti ń gbọ́rọ̀ yìí. Ìjà ń gbọ́rẹ́ lu àwọn àpapọ̀. Àpá àwọn lọ sọ bẹ́ẹ̀. Àpá àwọn àìsàn. Àwọn àjà. alákòlá ha gbogbo àwọn olùmọ̀ islam ìtọ́pọ̀lọpọ̀ wọn sọ onáà ní pé tó ti dáa jù kéèyàn bá bí ma ó náà níbi tẹ́ bá pẹ́ran yẹn kẹ́ pin kẹ́ jẹ́ ń bẹ̀ kẹ́ bùn àwọn èèyàn ń bẹ̀ kẹ́ fi ti sàrà ń bẹ̀ ṣé ní tútù láti bẹ́ẹ̀ àbí ní títè ìmáàmù má lè pín ẹsẹ̀ àbẹ́ ọ̀dọ́gba àwọn míì sọ pé káàsì lọ́dà kódà gàdá bá tún ṣe dá ká tó gbọ́n dáàbò kátó fi ṣe sàrà bẹ́ẹ̀ bá ti sàrà ẹja tó tó yẹn ni. nítorí kó lè máa dùn dáadáa lẹ́nu ẹni tí ọba jẹ kẹ́ni tó bá gba irú ẹ̀bùn bẹ́ẹ̀ ẹni tó bá gba irú sàrà bẹ́ẹ̀ lọ́wọ́ wa wọ́n lè ṣàdúrà gidigidi fọ́ọ̀mà yẹn. ṣùgbọ́n tá a wá lè fa àwọn èèyàn jọ kí wọ́n wá jẹun nítorí ìdùnnú pa bímọ ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ wọ́n ní kì í sùn lọ́dà ìtọ́jú náà ní ìta àti sọ. ṣùgbọ́n Imam Ahmad rahimahullah ó ní ìwáyà kan tó sọ pé òun ò ráburú mbẹ kékeré yẹn ò bí kó pa àwọn èèyàn wá jẹun òun ò however gbogbo ẹni tó bá tí bá ń pa àwọn èèyàn wá jẹun látàrí kó bímọ ọ̀dà ọ̀mbrẹ́là ọ̀rọ̀ kan tó wá látọ̀dọ̀ ni wọ́n bọ́ sí. lórí gbogbo táwọn ń ṣe ẹ̀sìn ni a ti gbọ́dọ̀ mọ̀ ń pa rẹ̀ ọ̀tọ̀ lásà ọ̀tọ̀ lẹ́sìn. tọ́ Al-Imam Ibn Qudamah rahimahullah òun náà tún bá kẹ̀ ó lòun náà farama ọ̀kan náà ọmọlẹ́yìn Ahmad ibn Hanbal ó sínú gbogbo àwọn ìpèsè ní àgidigidigidi ní mọ́tàbọ̀ àdábìlà ó farama gẹ́gẹ́ bí ahmed ṣe sọ bẹ́ẹ̀ wípé tá a bá bí ma tá a pè yàn wá jẹun kò burú. ṣùgbọ́n àwọn intanet ń kíbọ̀ tẹ́ ń kíbọ̀ ẹ wàá wọ ẹ̀rí fáwọn. kẹ́ bá a ti lẹ́tọ̀ bẹ́ẹ̀ ẹ bá a ti kíní kan bẹ́ẹ̀ ẹ mọ̀ pé gbogbo eléyìí ọ̀tọ̀ ní ìtàn wọn sọ pé náà lẹ́bùn mú fúra ilé ìtàn láti jẹ́ wá sọ sínú àwọn lẹ́tọ̀ tí ń tẹ̀sí nítorí pé ẹ bí ma. lọ́dọ̀ ìgbà mùmáàlì àlàyé tiẹ̀ ọyàtọ̀ gédégédé lọ́dọ̀ tí wọn kẹ́ ẹ fẹ́ ràn àkíkọ̀ kẹ́ ẹ fi tí oúnjẹ kẹ́ ẹ gbé àwọn èèyàn wá jẹ ọ̀tọ̀ lọ́dọ̀ tí wọn wọn kò rí rárá. ṣùgbọ́n wọn ní tí malik bá bímọ ìmọ̀ pẹ̀ràn mí yàtọ̀ sẹ́ran tó pa nítorí kó bímọ. ẹran mi tó bá wá pa ni ó wá sí oúnjẹ sí pé àwọn ẹbí àtọ̀rẹ́ àtọ̀rẹ́ àdìyẹ kan wá jẹ nínú rẹ̀ nítorí pé ẹran tí wọ́n pa nítorí pé wọ́n bímọ málìkì kà fún pé ẹran tá a pa torí ìjọsìn kan pàtó ni kò ní kó jẹ́ kó náà láwa ṣe oúnjẹ sí pé káwọn èèyàn tún wá máa jẹ. ó túmọ̀ sí pé àlàyé málìkù àlàyé ló wà bẹ́ẹ̀ ẹ má pé èèyàn sí ẹran tí ẹ pa torí pé ẹ bímọ àmì ẹran míì kẹ pa nítorí ìdùnnú pé ẹ bímọ kẹ wá pé àwọn èèyàn wá jẹun kó jẹ́ kó lẹ́ẹ̀tún sóúnjẹ. ó ti málìkù sọ̀tì àná kí ẹ máa pa àwọn èèyàn kébè kí ẹ máa pò wọn lórí bídíà nítorí kó bí mo pé èèyàn wá jẹ ọ ó túmọ̀ sí pọ̀ dá kankan máa lọ ìsìlá ó túmọ̀ sí pé alárekùn dá ni ọ aláhọ̀kan kù ni ọ alákìkìn kù ni ọ ọ̀dá kankan máa lọ ìsìlá lórí ẹsìn rí àwọn tó bá ti lé gbogbo báyìí wọn máa padà sí ra wọn náà anabi Muhammad sallallahu alaihi wasallam ní inna ad walan yushadda ad-dina ahadun illa ghalaba ìtọ́rọ̀ ọ̀rùn lẹ̀ ẹnìkan ìfọwọ́ èlé mẹ́sìn àfikẹ́sì ògbòrí ẹ̀ ìtọ́rọ̀ ọ̀rùn lẹ̀ ẹnìkan ìfọwọ́ èlé mú ẹ̀sìn àfikẹ́sì ògbòrí ẹ̀ bẹ́sìn bá ti wálé yẹn a máa tẹ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn náà ló sọ̀rọ̀ máàlì olùmọ̀ ńlá ni tí ó sì fọwọ́ rọ́ sẹ́yìn ní ìsìláàmù wáyé ó lẹ́ran tó pa àpò òun kọ́ ló sì oúnjẹ pẹ́ẹ́rẹ́ mi ahmadu ibn hanbal ọlẹ́ran gàgà nínú ìwáyà kò burú lọ́dọọdún kò pè yẹn sí kó tún á pẹ̀lú oúnjẹ gbogbo wọn ti kó náà tẹ́lẹ̀ pẹ́ẹ́rẹ́ náà ó fún ọba àfiránṣẹ́ wọn ní wọn wá ní sí kí wọ́n wá jẹ́ lọ́dọ̀ wa lọ bá wọn ẹni tí ò ní kí ẹgbẹ́ àwọn tí kò wá jẹran nìkan lọ́dọ̀ wa ni àbí ká mú lọ bá wọn wọ́n ní ká mú lọ bá wọn ni kì í ṣe pé kò wá jẹ lè wà. tòṣùgbọ́n lórí ìwà yà kí Ahmed ẹlẹ́bí máa kẹ́ ẹgbẹ́ àwọn èèyàn wá sí kí ni wà jọ. sọ̀rọ̀ bá a bá ní tọ́mọ ló kọ́ à ń gbowó kọ́ ọmọ ọmọ gbọ̀ gbogbo eléyìí ọ̀nà oúnjẹ lẹ̀ wá. wọ́n yí lọ rí ìfẹsẹ̀sẹ̀ ẹ má tàwọn èèyàn jẹ kí ẹ sọ pé ara ẹ̀sìn lélẹ́yìí ara ẹ̀sìn ni kì í sa ara ṣùgbọ́n àánú ti wá fáwọn èèyàn kan tí wọ́n ti jẹ wọ́n pè yín ní koríko ẹ̀yin ma wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ti koríko tára tí wọ́n máa jẹ bàbá ti bímọ tàbí bímọ báyìí ẹ̀sìn ránṣẹ́ kan nítorí pé tẹ̀ bá ti pè síbẹ̀ ẹ̀ ń wo pé ẹ̀ tí ìṣe ṣe ìyàwó ọ̀làgbọ̀yìn ilé wọn dàrú nígbà tó kọ́ bá lòun ò ní ti bá. ìgbà míì ó lè jẹ́ pé ìyàwó ló lágbọ̀yìn ọkọ ọ̀làgbọ̀yìn ilé òtún dàrú nítorí ẹ̀fẹ́ bọ́ lọ́wọ́ amúni nítorí ẹ̀fẹ́ bọ́ lọ́wọ́ àwọn ẹni tó ṣe pé wọ́n fi kó bọ́yọ̀ fún yín ó ti kẹ́ẹ́ tẹ́sí ọlọ́wọ́ bá mà. tẹ́sílá sọ̀rọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam tó bá wà tẹ́sí bá ti bá sí ìlànà fi fi àwọn èèyàn lẹ̀ lórí ẹ̀. ìsìláàmù pé wọn náà lọ tún gbẹ́kù eégún ìsìláàmù pé wọn náà lọ bá wọn sọ̀rọ̀ àmọ́ mùsùlùmí ọ̀lọ́ dúró sórí ta bí ẹni tó yìí rẹ̀ ń dàrú òun ló ti máa sọ fáwọn èèyàn pé ẹ sanwó egun wa yìí ọdún ló àwọn ni táwọn lọ́dún òkú èmi mùsùlùmí ni wọ́n ọ̀pọ̀n tó lọ́wọ́ bá sọ ni lakum dinukum waliya din àfọ́mú tẹ̀sẹ̀mí ọ̀fọ́mú tẹ̀mí kèéfì jà ìlọ adé tó ń jẹ́ pé gbogbo rádaràda lè yọ̀ọ́ máa gbé wá bá wa ní Islam gbogbo ní ìsara ẹ̀sìn náà máa gbé bá wa ní Islam wọ́n tún pè wọ́n náà nílé máàmù wọ́n náà tún kí wọ́n kọ́ ọdún ikú wa yìí wọ́n sọ alálàájì òun kí wọ́n kú ọdún oró wa yìí. a'udhu billahi minash shaitanir rajim. ayé lẹ́nu islam mo ní islam wa yẹn ti pa ń gba ráìsì à ń gba ẹ̀dọ́ mi ní tọ́jà lọ́dọ̀ tiwa tó kó tọ́jà lọ́dọ̀ tiwa ní káfíńkù ẹ̀sìn islam wa yìí. à ń tètè lé ipa kéèsì wa lọ sí ìdìbò ti ṣe pàtàkì tó ká kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa oríire fún gbogbo ẹ̀tọ́ bá mà nípa ẹ̀sìn ìmọ̀lẹ̀ fún láyé àti lọ́run gbogbo ẹ̀tọ́ bá mà nípa ẹ̀sìn gbogbo ẹjọ́ bá máa nípa ẹ̀sìn rẹ̀ àti tún jẹ́ rọrùn àti sẹ́sì bá ti bọ́ rọrùn tí wọn náà bá ti gbẹ́sìn rẹ yé gbogbo àwọn olùtanijẹ gbogbo àwọn amúnisìn wọn lè ọwọ́ yẹra nítorí pé wọ́n ti bọ́ ọlọ́wọ́n bá kó jẹ́ ká bọ́ lọ́wọ́ àwọn amúnisìn kọ́lọ́n jẹ́ bọ́ lọ́wọ́ àwọn olùfẹ̀sìn ṣeré olùfẹ̀sìn wọ́njẹ tí wọn bá ń wọ́njẹ ọlọ́wọ́n bò sílé wọ̀ ẹ̀rí pé ńgbà tó lọ́wọ́ bá ní bá wá ti sọ̀lá tó dùn wá. ó ní fẹ́ẹ́ yíra kó di ẹsẹ̀ sọ̀lá tó fẹ́ẹ́ tẹ́ ṣe òfin ọ̀. wà á bìtọ́ kú nǹkan tó lè lẹ́ wà á kúrò lọ́ha kẹfìrọ́ làálẹ́kùn tẹ̀sẹ̀kù. ọlọ́run bẹ ẹlẹ́dàá wa ni tí ẹ bá ti parí sọ̀lá ẹnì kan gbọ́dọ̀ tó kù sínú mọ́tíláṣí o ẹ fọ́ká lórí ilẹ̀ ẹ máa wá nínú àdúrà ọlọ àdúrà ọlọ ìtumọ̀ rẹ̀ kẹ́ ẹ máa wá orí ọlọ ẹ máa wówó ẹ lọ́ máa wówó ẹ lọ́ máa wówó mọ́tò kó kanu mọ́tíláṣí ẹ máa wá sí ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ lẹ́nu sẹ́yìn kẹ́lẹ́ bá àtàtì ibi. Islam ọ̀farama kéèyàn wá jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ máa kọ̀tún máa tẹ̀tẹ̀. Àmọ́ Islam ti lé wọ̀ ká máa wá àti gbọ́ bùkátà wa pọ̀ ní Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. Kò sófin lásán torí kálí bá àwọn afẹ́sí padà báyìí. Ó sì ń torí kálí máa tẹ̀lé. Àtẹ̀yìn àtàwa àtọ̀hún lálẹ́ sẹ̀ràn lọ́wọ́ nígbà tẹ̀fìlẹ̀ tán láwùjọ wa. nígbà tí tiẹ̀ dé tó dé sí ọ títọ̀ náà ṣe tọ́ nígbà tí tiẹ̀ náà dé sí àwùjọ ń da lọ. wọ́n fu ọ wọ́n sọ pé ọ̀nà ti gba wèrè mẹ́sì nítorí ọba ti fi hàn pé ẹ̀sìn sọ náà lọ́sẹ̀ wọn bá fò pọ́n ní yẹn ẹ̀rí pa kúrọ́ máa dín kù láwùjọ wa ọlọ́run ọba kọ́ bá wa ká kúrò láwùjọ wa àlékún Islam ọlọ́run gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n kópa nínú bẹ́tò yìí ti ṣe lọ ẹ̀rẹ̀ fún ọbọ̀ síwájú báyìí lọ́kọ̀ọ̀kan. ọ̀yọ̀yọ̀yọ̀yà àbùkátàn àgó ẹ̀bọ̀ síwájú ẹ pé tó bá wù ìlú ẹ̀. oníkàlùkù kó pé tó bá wù wọ́n bá sí ìrù wọn ní pé tó bá wọ̀ agbára ẹ̀ lọ á ìwọ́ ń tiẹ̀ wọ́n náà lọ pé tó bá tún wọ̀ àbúrúdá pé tó bá wọ̀ ẹ̀yin tẹ́ wọ̀ ẹ̀wọ̀ àmẹ́dínà àmẹ́dínà wù ìlú. wọ́n kí ni wọ́n ṣe àbújá ń gbà mẹ́dínà wọ́n náà sáà ti ẹ bàbá kámẹ́rà wọn náà lọ pé tó bá wọ̀. tó alhamdulilah yókù ẹkú padà sí àlùmọ̀dínà ẹkú fún lẹ́sìn ẹ̀kú bẹ́ẹ̀ àwọn tí máa ń hàn jẹ fáwọn èèyàn lóṣooṣù kẹ́ka yín tó bá wà mẹ́ kẹ́gbẹ́ lọ́kùnrin bẹ́ẹ̀ ni ayé béèrè afa ìbéèrè márùn sílẹ̀ ká tó túká torí pé lọ́dún tó kọjá nìkan ó fún wa pé kí a fáwọn láǹfààní káwọn béèrè táwọn ẹ mú nọ́mbà. one two three four five yálà yálà ẹ mú ẹ tètè mú nọ́mbà fún ọ ọ̀dà nọmba wán nọmba wán kọ̀ọ̀kan wá Asalaamualeykum warahmatullahi wabarakatuh. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé orúkọ mi ni Ibrahim nígbà Ìsìláàmù. Wọ́n fẹ́ béèrè pé àwọn afá wọ́n máa ń sọ fún wa wípé kò sí nǹkan tó burú nínú kéèyàn wá gidi ẹ̀rọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ìfọ́n sí. Àmọ́ àwọn olóṣèlú yẹn àbí tẹ̀ máa iṣẹ́ kan tí ẹ̀ wá ń kó owó kan tí ẹ̀ tó jẹ wọ́n á wọ́n bíi pé tí ẹ̀ bá sọ sí túmọ̀ àbí hajj wípé ọlọ́run máa fọ owó èèyàn mọ́ kí ni ìdájọ́ tó wà lórí rẹ̀ lórí ìgbẹ́. alhamdulilayi tó ṣe pàtàkì lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá lọ sí hajj tó ṣe dáadáa ọmọdé ní kó tó ń mọ́ ló mú lọ sí hajj yóò tó wọ haram. خرج من ذنوبه kàyọ́ mi wọlé lẹ́tọ́ ọ̀mù ọlọ́run ọmọ fọ ọmọ kúrò nínú ẹsẹ̀ lọ́dà bí dókítà rẹ̀ kò sáyé àmọ́ wọ haram ọlọ́run bá kì í gbà inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiban ọba mímọ́ ni ọlọ́ kì í gbà kankan àtọ́tọ́ bá mọ́ torí ẹ̀ tó bá gbé wọ haram lọ sí mẹ́ta àpólì ní ń jà ọwọ́ àlòkè tó bá ti lọ sí hajj àbí ọmọ ọlọ́wọ́ pẹ̀sì rẹ̀ láíláí ẹ̀sẹ̀ yẹn pẹ̀ lọ́rùn rẹ̀ dípì kò sí tó lè hákù bí èèyàn pé katapila wa kò lè separate ọjọ́ gbogbo ẹ̀. ẹ bá kò fẹ́ ìdájọ́ ìran náà sílà gẹ́gẹ́ bí ìran léyà àbúrò ìran ọ̀bàtàn ibi ìdókòwò wọ́n pé ìmáàmù ọ̀rá títa fátíà ọ̀dẹ̀ wa ta sọ́rọ̀ pé wọ́n ní ọ̀rọ̀ náà títa rẹ̀ àbí òun ní ìran náà. gbogbo sọ láti ta bá ti ta bá ti ké fátíà bẹ́ẹ̀. القرآن من صلاته وفي حديث عن نبي محمد صلى الله عليه وآله وسلم حديث عبادة بن الصامت رضي الله عنه أن ابن لا صلاة لمن لم يقرأ بأم الكتاب بل كان يتوازي صلاة يوم تبهد كفاة أقل من صلاة السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام bẹ́ẹ̀ lè ní pé ìdájọ́ wo ló wà fún abẹ́yídá fún obìnrin torí àwọn kan ti lọ́dà kẹ́sì pé lọ́sọ̀rọ̀ abẹ́yídá fún obìnrin. bẹ́ẹ̀ni àwọn tó ní kí wọn má dà bẹ fúnbẹrin mọ àwọn èkó lẹbùn nìyẹn àwọn tẹsí islam islam ní kí wọn dábẹ fọkùnrin ó sì fẹ́ ní kí wọn dábẹ fúnbẹrin ó sì lè jẹ́ pé ìdájọ́ tó ń bẹ fún ìdájọ́ fọkùnrin ó yàtọ̀ sí ìdájọ́ tó ń bẹ fún ìdájọ́ fúnbẹrin ìdájọ́ fọkùnrin ọ̀ràn yẹn ni dídá dídá tẹ́fọ́bìnrin àpẹẹlẹ dídá tẹ́fọ́kùnrin ọ̀ràn yẹn wọ́n gé àdọ̀dọ̀ yẹn wọ́n gé dànù ọ̀ràn yẹn àmọ́ dídá tẹ́fọ́bìnrin àpẹẹlẹ torí ẹ̀ tí wọ́n bá dá tẹ́fọ́bìnrin ọwọ́ nǹkan kékeré ni wọ́n ra mú kúrò níbi òkè abẹ́ rẹ̀ níbi tó dàbí òkè orí adìẹ tó wà ní abẹ́ rẹ̀ ọ̀ràn kékeré kí ni kò bẹ̀rẹ̀ láti fi regularize bí ó sì ṣe máa ní ìfẹ́ kọkùnrin súnmọ́ ìjọba lóru pẹ̀lú ẹgbẹ́ tí wọ́n fábẹ̀rẹ̀ dànù. nítorí borí tóun fi sọ pé kí wọ́n má dàbí mọ́ rárá òun náà nígbà tí wọ́n fábẹ́ dànù lábẹ́ ọ̀wá àtàkẹ́ bíi omi òrókótó lásán ìtàwọn arínú ẹ̀sìn mọ́ kọ́kẹ́ làwọn tí wọ́n ń ta generalize gbogbo ẹ̀ mùsùlùmí làwọn tábàárẹ̀ ń tọ́ màá dá tí ó ti dáadáa tí ò ní sọ ọmọ léṣe kò sí tó burú bẹ́ẹ̀ náà. nípa ìjókòó lórí ìrun lè ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àná àwọn kan máa ń sọ pé tó bá jẹ́ ìrun olóko méjì ni pé èèyàn máa jókòó lórí ẹsẹ̀ èèyàn ni ṣùgbọ́n tó bá jẹ́ olóko mẹ́rin pé èèyàn máa fi ìgbé èèyàn jókòó. bẹ́ẹ̀ ló fún wa nínú hadith Abu Hamid al-Sa'idi radiyallahu anhu ó náà níbi sallallahu alaihi wasallam máa ń láàrin ìjókòó alákọ̀ọ́kọ́ àti ìjókòó ẹlẹ́ẹ̀kejì nínú sọlá tó bá ti ní ìjókòó tẹ̀sán fún méjì. nínú ìjókòó alákọ̀ọ́kọ́ á fi àwọn ẹ̀dùn adédé á fi lé orí àtẹlẹsẹ̀ wọ̀ọ̀tù àwọn anáàrọ̀ ẹsẹ̀ wọ̀ọ̀tù. nínú ìjókòó ẹlẹ́ẹ̀kejì á ti ẹsẹ̀ wa ti àlàáfíà á ti bá fẹ́ ojúkun wọ̀ọ̀tù á fi àwọn ẹ̀dùn wa á fi lélẹ̀ bẹ́ẹ̀ anábì sọ̀rọ̀ máa ṣe lámẹ́sì ní gbogbo sọ̀rọ̀ láti tọ́ba ti ní ìjókòó méjì. tó bá jẹ́ pé ìjókòó kan ní bí àtúbà bí jọ́mà bí nábìlà arákà méjì méjì kó láti máa jókòó. àwọn olùmọ̀ tí wọ́n gba ọ̀rọ̀ agbóhùn méjì sàrìdí tó ń gbà wọlé àwọn náà ni ìmáàmù Ṣáfi'í àti ìmáàmù Ahmad ìyapa tó ń bọ́ sáárín àwọn náà. èló ń dọ̀ ìmáàmù á máa fi ẹsẹ̀ wọ̀ ọ̀tún káfí ojúkun wa á máa fi ẹsẹ̀ wọ̀ ọ̀tún káfí ojúkun wa ọ̀tún ni á máa fàwọ̀ ẹ̀sìn wa á máa fi lélẹ̀ ọ̀gá àjẹjọ́ kò láàrin forí kalẹ̀ méjì ọ̀gá àjẹjọ́ sáwùdà alákọ̀ọ́kọ́ ọ̀gá àjẹlẹ̀ kejì bẹ́ẹ̀ ni màlìkí àṣọ. Abu Hanifa sọ pé gbogbo jókòó dábàá ti jókòó nínú sọ̀lẹ́ àlìfẹ́rọ́ọ̀sì á máa fi awẹ́ ju alójéjì lórí ẹsẹ̀ wọ̀ ọ̀tún á nàró ẹsẹ̀ wọ̀ ọ̀tún. Ahmed àti Shafi'i àwọn ni wọ́n gba àdéhùn àpọ̀tùmẹ́lì wọ́n gbà wọlé àwọn náà wàá sọ pé wọ́n á ti sọ láti tá a ti rọ́ra ká méjì nígbò láti. wọ́n ní ìmáàmù Ṣáfi'í sọ wípé gbogbo ìjókòó tó bá ti jẹ́ ti sálámà á máa fi ẹsẹ̀ wò sí sábẹ́ ojúkun ọ̀tún yìí á bá wẹ̀ sí wa á fi lélẹ̀. Ahmed sọ wípé rárá tó bá ti jẹ́ rọ́kà méjì ní alifirọ́ọ̀sì láti. Ahmed ń wò wípé lẹ́yìn rọ́kà méjì tí sọ láti bá ní ìjókòó méjì anabi máa jókòó fáwọn ẹsẹ̀ rẹ̀ lórí ẹsẹ̀ rẹ̀ òkú torí ẹ̀ ńgbà sábà sálámà rákà méjì náà bẹ́ẹ̀ náà láti. ṣáàṣì ní wò ike gbogbo ìjókòó ti sálámà àtọwọ́ lóko ni torí ẹ̀ ló ti sọ pé kò bá jẹ lẹ́yìn rákà méjì á máa fáwọn ẹsẹ̀ wa lélẹ̀ ìtawà sàlẹ́sà onáìlẹ́sẹ̀ Ahmad Muhammad tó bá jẹ́ rákà méjì láti sálámà á gbà wẹ̀ ju àméjèèjì lórí ẹsẹ̀ wò. Assalamu alaikum warahmatullahi ìbéèrè mi lọ lórí ẹni tí ó fi mọ̀ sí náà tí o tó ẹni tó fi mọ̀ sí náà kí ni ìdájọ́ tí ọlọ́run mi lórí rẹ̀ àti pé tó bá wà mọ ìdájọ́ náà kí ni kí ẹrú náà lè jù. Báwo ni ẹni tó tó ṣe dènà tó ṣe dènà tó fi bí ma kí ni ìdájọ́ ti bẹ lórí ẹ̀? Ìdájọ́ kò ṣe dènà yìí. Láti òfin ọlọ́ ẹni tó bá ṣe dènà. Ìbẹ̀ dènà bẹ́ẹ̀ náà ṣe tó ṣe pé téèyàn bá fi lè jìyà rẹ̀ láyé wọ́n máa sọ wọ́n tẹ̀sùrù wá tẹ̀sùrù wá tó bá ti jọ gbẹ̀dẹ̀ àkúyàmà yóò máa bẹ lábẹ́ màṣíà lábẹ́ bọ́lá ọba ti fẹ́. ìnṣá àdẹ́rẹ́ wà ìnṣá àfààní tó bá wọlọ́ yóò fi àjẹ tó bá ti wù yóò sàmójú kúrò. àmọ́ ẹni tó bá ti sílẹ̀ kọ́ máa sọ̀rọ̀ sí kọ́ máa bẹ náà kọ́ máa tọrọ àforíjì kọ́ máa bẹ náà kọ́ máa tọrọ àforíjì nítorí pé ọmọ tó máa ń fi ọ̀nà ìsìn náà ìyá lásán ló ní kò ní bàbá wọ́n ní kí ló dé tó fi já pé ìyá ló ní wọ́n ní torí ìyá ò lè kọ́ inú ta ló ti jáde inú ta ló ti jáde ṣùgbọ́n ìyá náà dára ní o oná máa tọrọ àforíjì títí lọ́jọ́ ọkú tí ọ̀gá ti rẹ̀ láyé tẹ̀lé ìjẹ̀bù tìjọ́ ọmọ àti náà sì ní jókòó bàbá rẹ̀ màmá rẹ̀ lásán ní òjò torí kò ní bàbá tó lè gbọ́. àbàtà a bá a mọ̀ pé tí a bá lọ sí tí ẹ̀yìn bá parí tí èèyàn ò bá sọ láti rà ẹ̀yìn èèyàn wá ṣe ní bóyá ìgbà pé ló mú ṣe sọ láti padà tó èèyàn ṣe lọ́wọ́ èèyàn ṣe lọ́wọ́ ni èèyàn rántí pé ẹ̀ ṣe ṣé ẹ̀sẹ̀ ni bí ẹni bẹ́ẹ̀ dá ni àtúbàwò ọ̀rọ̀ sọ lẹ́ẹ̀kan nípa àfikún pé kéèyàn pé àwọn èèyàn èwo lọ́lá láti torí ẹ̀ máa sọ fún wa pé ilé ìyọ́ lọ́lá ti kéèyàn gbọ́dọ̀ ṣe ẹ̀ ṣe àwọn àlàyé yẹn tó fún un. ìlọ́kùnlá kéèyàn bá lọ sí rí kéèyàn bá ti bá sọ láti rí kéèyàn bá padà á lè kọ̀ọ̀kẹ́ lọ. nítorí pé sọ láti rí náfìlà wà á dúró gbọ́ kótóbà nígbà tó bá ti gbọ́ kótóbà ẹ̀ máa ń gbà àdúrà tá a ṣe wọn náà ti ní ìpínlẹ̀ àmọ́ tó o bá ṣe sọ̀láṣì rẹ̀ ìdìgẹ́ látàrí pọ̀ bá di ìmọ̀ kò burú nítorí pé àwọn aṣíwájú wa rere mí là máa ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n tí lágbà méjì ló ṣe ní àbí mẹ́rin ọ̀rọ̀ oríṣìí méjèèjì lọ wà. ṣé wọ́n ní ṣé kẹ́ pé yẹn tẹ́ bá bí ma ní àbí kẹ́ má pé àwọn ọmọ àpò yìí lẹ́yìn bá lówó tẹ̀bi lé tí ó jẹ tẹ́ pé yẹn ju àlà. àmọ́ mọ́gbọ́n mọ́ yà kò sí o tójúbọ́lé kò sí o ẹni tí wọ́n bá pè ẹni tí wọn bá pè tó ti jẹ kó máa lọ ilé ìjẹ tó ti jẹ mẹ. wọn kò rọṣọ àlẹ ìfẹ́ sọ̀rọ̀ ìfọ. ǹgbọ́. ṣé ọmọ ànábì ṣé lọ́wọ́ àbẹ́lẹ̀ kan pé a nù àwọn ànábì wẹ̀ kó sọ láìsí. àlẹ́ bá ń sọ fún àwọn ìtàbí pé ẹni tó bá yẹ tó bá kùn ìyànjú mọ́ sí láti pọ̀ pẹ̀lú obìnrin òní kó ọwọ́ tó gbé ó gbé ilé náà ẹni tí púpọ̀ onígbàwọ̀ ẹ̀wọ̀n dúró onífọwọ́ gan-an. gáàlì ẹ̀dá ìyọ́ mẹ́. máa àti ẹ̀ wọ́n sọ pé ó jẹ́ ìyàpò ìṣàkóso ní. bẹ́ẹ̀ ni ìjọ sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ló fi wà lóṣù rẹ̀. bí ẹni tí ò bá ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin rẹ̀ má ní oníkọ́ bá wọn fọwọ́ fún tó sì fèsì kàrí anábì sọ bẹ́ẹ̀ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ eléyìí lẹ yọ wá dà dáhà náà bẹ́ẹ̀ bí náà <laughs> ẹ bá tẹ lọ lẹjọ ẹ mọ wá lẹjọ ẹ mọ wá lẹjọ ìbéèrè ni pé ẹni tí kò ní agbára láti lè parí. lọ́gbàjọ́ kẹ̀la ọ̀làgbàjọ́ kẹ̀la lọ́kọ̀kànlélógún ọ̀làgbàjọ́ kọ̀kànlélógún gbogbo àjọba lágbára. ọlọ́pàá ẹ̀rọ àpòlọ́ ọ̀rọ̀ ìkàlẹ̀. ẹ dákun bàbá ọ̀rọ̀ tí ẹ dáhùn lẹ́ẹ̀kan nípa ọmọ àlè ọmọ tí wọ́n bí tó jẹ́ ọmọ àlè lẹ́yìn ìgbà tí wọ́n bí ọmọ tán ó máa ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bá ẹ̀fẹ̀ á tó yìí pé ọmọ àlè láti lọ́mọ títí. títí tí òtítọ́ fẹ́ gbà sí kọ́ra ló ṣẹlẹ̀. yàrá ìkọ́ ń so yìí kọ́ra kí ẹjọ́ ṣe lóyún wọ́n ti lóyún rẹ̀ wọn ò sí òbí wọ́n wá so yìí wọ́n so yìí lórí oyún tí wọ́n bá bí ọmọ àlè náà igi dáso náà ìtúnṣe yìí lábẹ́ òfin ọlọ́run wọn gbọ́dọ̀ so igi ta nínú oyún torípọ́ náà sọ nípa oyún tó jẹ́ halal gà pé wọ́n wulẹ̀ lu àmàlí àjọlòhùn náà èyí ọ̀pá àdá àmìlòhùn. ohunkóhun yóò máa ṣẹlẹ̀ nípa àwọn aboyún yóò lọ́kọ míì ní kọ́ lọ́kọ míì ní ẹni kò fi máa nù rẹ̀ náà. tẹ̀wá so igi ta nínú oyún kì tó ṣe yìí ọmọ yẹn náà máa lè láì lọ́ọ́ òun náà lọ́mọdé fi látàrí ìbálòpọ̀ pẹ̀lú obìnrin sáájú kí ẹ tó so ìdúró yẹ kí ló mú yín má ti sùúrù so ìdí kó tó ní pẹ́ kó bẹ̀yìn ẹ̀ lọ ìtumọ̀ adídọ́ máa lè kí ẹnìkan béèrè wọn ní ìdánilẹ́kọ̀ọ́ tá a ní ní ìlú kan tó ń pè ní kàńdà péjọ òun ni ó wáyé ni ó wáyé lọ́tùnla ní sàkóbá lọ́tùnla lẹ́yìn àwọn ọlọ́wọ́n bá kó gbà fún wa ọlọ́wọ́n bá kó sí dáadáa fún gbogbo wa ọlọ́run bá kọ́ dá wa sí ọlọ́run bá kọ́ gbàdúrà wa lórí àwọn òbí wa kọ́ gbàdúrà wa lórí àwọn ọmọ wa kọ́ gbàdúrà wa lórí àwọn aya wa kọ́ gbàdúrà lórí àwọn ọkọ wa kọ́ gbàdúrà lórí ìlú wa.